balẹ̀ ń bẹ́ẹ̀ kọ́lọ́nkọ́ bá fi fọkànbalẹ̀ síbẹ̀. níwọ̀n ìgbà náà adúpẹ́ àlàáfíà ara tọ́lọ́ ń ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa àlàáfíà náà kọ́lọ́nkọ́ má gbà ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọ́lọ́nkọ́ ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí ò ní àlàáfíà kọ́lọ́nkọ́ bá fún wọn ní àlàáfíà àbẹ́lọ́run lórí ìbára wa sọ̀rọ̀ títí ọ̀sán yìí kí ọlọ́run ọba kó gáìdì èmi tí màá máa bá wa sọ kọ́lọ́n jẹ́ kí n rí ọ̀nà ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí màá máa bá wa sọ. àwa náà tí a máa gbọ́rọ̀ náà kí ọlọ́run kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà kó jẹ́ kó lè yé wa ju bí mo ti ń sọ lọ. kí ọ̀rọ̀ náà kọ́lọ́n sì ṣe àǹfààní fún èmi àti ẹ̀yin. E kó wúlò fún wa láyé ìbájọ́ mi dàlùkẹ́ amọ̀nà akọ́lọ́njẹ́ kó wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa. la hawla wala quwwata illa billahi aliyul azim. tafsiri wa ti tànà suratul isra quran seventeen aya eighty eight òun náà ni a ti bẹ̀rẹ̀ tafsiri ní àná wọ́n ka aya náà fún wa a sì dúró lórí àyà náìntì orí àyà náìntì náà láti bẹ̀rẹ̀ tẹ̀síìrì ti tòní ṣùgbọ́n wọ́n kọ́kọ́ ká ti tànà fún wa àtúmọ̀ rẹ̀ níwọ̀n bàrà ń pẹ́ kó ti pé a máa bá tẹ̀síìrì tòní lọ. Now. ọlọ́run ní kí ànábì ó sọ fún àwọn kèfèrí mẹ́kà ọ̀rọ̀ náà sì tún lọ sọ́dọ̀ gbogbo àwa tá à ń bẹ láyé torí pé ntí gbogbo wa gbọ́dọ̀ mọ̀ ni láyé ní ṣítàmà àtìlẹ ẹ̀ńsọ wàlìjìn gbogbo èèyàn ní àti gbogbo àlìjànú tí wọ́n bá dá làákà ìjọpọ̀. tí wọ́n bá parapọ̀ ní parapọ̀ ìdáláàká ìjọ wọ́n wá fẹ́ múrò kùránì wá ní tí wọ́n torí ẹ̀ kóra jọ pọ̀ nìyẹn irú àwòrán tí kùránì ní ọ̀rọ̀ tí ń bẹ́ nínú ẹ̀ sọ àwọn ọ̀rọ̀ táwa máa sọ pé ọ̀rọ̀ tiwọn náà dàbí ọ̀rọ̀ nu kùránì ọlọ́ni láyà tó nàbí ọlọ́run ni wọn ò tó bẹ́ẹ̀ láti lè múrú kùránì wà láéláé pé àkùránì ní àwọn nǹkan tó tóbi téèyàn ò fi lè múrú ẹ̀ wá gbogbo èdè lárúbáwá olókunú kùránì tí ò sí èméjì bẹ́ẹ̀ gbogbo dáílẹ̀tì tí lárúbáwá ní ọmọ alárúbáwá náà tún lẹ́tọ̀ọ́ kó náà tún mọ àwọn nǹkan kan ẹgbẹ́ tó bá pàdé ẹnu kùránì torí pé kejì gbogbo dáílẹ̀tì yẹn ló máa mọ̀ tanyanya kùránì tún wá ní gbogbo ọ̀rọ̀ tó lò pátá yányán òun ló jẹ́ ọ̀rọ̀ tó yanrantí tán yányán tí ò sí èméjì bẹ́ẹ̀ so kùránì yìí ìtumọ̀ tí mú wá ó jẹ́ ìtumọ̀ kan èyí tó wípé ó pọ̀ tó wípé ìtumọ̀ náà kò sírú ọ̀rọ̀ kan tó lè múrù túmọ̀ tí Kùránì mú wa wá àwọn nǹkan tó pamọ́ ń bẹ nínú Kùránì tó jẹ́ wípé ẹnìkan kan ò mọ̀ Ọlọ́run ló tú àṣírí ẹ̀ síta àwọn nǹkan míì náà tún wá wà tó pé ó tún sọ pé ó tún bọ̀ wá ṣẹlẹ̀ tó pé inú Kùránì ló wà pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí tá a ti kà fún wa lánàá ó fi yé wa wípé kò sẹ́ni náà tó lè mú nǹkan kékeré wá báyìí tí ó wàá jọ irú kùránì ọlọ́run wa ní. ṣùgbọ́n ló ń sọ ìrù oníkéèyàn jẹ́ mu ìyínú ẹni tí ń ràn yàn lọ́wọ́ sọ kódà kí apá kan wọn kó jẹ́ sọ iro ń mu ìyínà ń libàdìn fìlẹ̀ kí wọ́n jọ ran ara wọn lọ́wọ́ níbi kí wọ́n jọ dá ìròrí jọ wọn ò lè múrú kúránì wá láéláé ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ nam. ọlọ́run ni àwọn ọlọ́run àti wá ṣàlàyé àlàyé àṣetán yanyan la ṣe fáwọn ènìyàn nínú kúránì. No gbogbo àwòrán nǹkan kọ̀ọ̀kan tó lè fẹ́ ṣẹlẹ̀ láyé ọlọ́run ti mú wá nu kùránì ẹ bá ti wá lè wo kùránì dáadáa yóò lè fi kùránì yanjú gbogbo nǹkan pátáyányán so ó yanjú gbogbo nǹkan ẹ bá ti lè wò dáadáa tó lè ronú sí dáadáa tó dẹ̀ mọ ìmọ̀ yẹn dójú ẹ̀ yóò rí i pé kùránì ti sọ́ọ̀fù gbogbo nǹkan ọlọ́run ní gbogbo nǹkan láti mú wá min kulli masani gbogbo àwòrán kọ̀ọ̀kan láti mú wá tàbí sàlàyé fáwọn èèyàn náà. ọlọ́run ní ṣùgbọ́n èèyàn tó pọ̀ ló ṣe kèfèrí èèyàn tó pọ̀ lọ́kọ̀ láti lo kùránì èèyàn díẹ̀ ní lo kùránì àwọn èèyàn wá lọ chúùsì ṣe kèfèrí wọn ò lo kùránì òun náà fi ń wà nínú dààmú náà fi ń wà nínú wàhálà sọ ọlọ́run wa ní àwọn ń ṣàlàyé fún wa lánàá yìí pé àwọn tí jẹ́ àwọn kèfèrí ìbéèrè márùn-ún òun náà ni wọ́n béè lọ́wọ́ ànábì ìbéèrè márùn-ún yẹn alákọ̀ọ́kọ́ níbẹ̀ nìyẹn tẹ́pẹ́ orí ẹ̀nà láti bẹ̀rẹ̀ tẹ̀síìs mà á kọ́ túmọ̀ rẹ̀ ná wọ́n sọ wípé láéláé a lè gbà wọ ànábì gbọ́ àtàtẹ̀fùjúrọ̀ lànà mínàlẹ̀ àrùdì yàmbúwa ilẹ̀ ẹlẹ́tẹ̀ ń gbà lérò pẹ̀lú àrídù bẹ̀yẹn ni pé àrídù maka kéṣe gbogbo lẹ́lẹ́ ayé kí àwọn lẹ́lẹ́ ayé tó lómi ń bẹ so ilẹ̀ ẹlẹ́ maka òun ń gbà lérò ilẹ̀ ẹlẹ́ yìí a fẹ́ kó mi ọ máa sàn lórí rẹ̀ so ìtàn tó bẹ̀rẹ̀ nìyẹn so ibi tá a máa bẹ tẹ̀síìrì lónìí náà nìyẹn wọ́n ka díẹ̀ fún wa nínú àwọn àyà yìí <coughs> Quran seventeen suwatu Isra àyà ninety wọ́n ka díẹ̀ fún wa kó o di pé a máa mú àwọn àmà sọ̀túnmọ́ rẹ̀ fún wa lọ. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí mẹ́kà àwọn kèfèrí mẹ́kà lára nǹkan tí wọ́n ń ṣe tó jẹ́ ìbéèrè àtọwọ́ tiwọn táwọn bá fẹ́ béèrè ìbéèrè tó mẹ́sìn tá a kà lẹ́yìn nípa kí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nípa rúhù àwọn yehudi ni wọ́n lọ bá wípé kí ni ká béèrè lọ́wọ́ ànábì tí ó gba ànábì ṣubú àwọn náà wá máa ń béèrè béèrè titi wọn náà ìbéèrè titi wọn wọ́n lọ wá àwọn nǹkan tó wà mustahil àwọn nǹkan tó wà impossible òun ni àwọn máa ń wá wípé àwọn fẹ́ kó jẹ́ wípé àwọn nǹkan yìí kánàbí ó ṣe é kí àwọn tó lè gba ànábì ní ànábì ọlọ́run sọ nǹkan tí wọ́n máa ń fẹ́ nìyí pé kí ànábì ó ṣe látara bẹ́ẹ̀ kùránì wa ń ṣàlàyé fún wa nǹkan àkọ́kọ́ níbi bíi tí wọ́n béèrè lọ́wọ́ ànábì ọlọ́run ni wọ́n ní wà kọ́ọ́lù. ọlọ́run ni wọ́n ní láéláé a lè nígbàgbọ́ sí ẹ ìwọ ànábì yẹn ni pé lákà a lè gbà ọ gbọ́ never a lè gbà ẹ gbọ́ àtá sọ̀rọ̀ tí yẹn bá sọ pé láwọn tó lo never kò sọ wípé kíní yẹn ò lè padà ṣẹlẹ̀ torí àwọn èèyàn kan wà tó yẹ kí wọ́n sọ pé ọlọ́run sọ pé láǹtàrọ̀ ni ìwọ Musa ò lè rí mi láéláé sọ ẹni wà sọ pé Musa ò lè rí ọlọ́run láéláé mọ́ nìyẹn edijọ́ gbé dàlùkì àmọ́ òsì lè rí i níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ nìyẹn rárá àwa náà ènìyàn kan ò lè rọ́lọ́run láyé ṣùgbọ́n tó bá díjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ èyàn ò rọ̀lọ́ tí wọ́n bá lo never sọ̀tọ̀ àwọn kan ti bà náà àkídà àwọn lórí never yẹn náà wípé kíní ò lè ṣẹlẹ̀ mọ́ nìyẹn tó wọ́n bá lo never tí wọ́n bá lo never pé kíní kan ò ní ṣẹlẹ̀ èèyàn á máa Yorùbá ò ní ẹjẹ́lẹ̀ ẹ̀dẹ́ ọpẹ́ ẹ̀dẹ́dẹ́lẹ̀ ọlọ́ yẹn lè sọ bẹ́ẹ̀ láéláé tẹ̀yàn fi sí yẹn yẹn ò fi abadan sí láéláé kò sọ pé yẹn ò lè dẹ ọ̀rọ̀ yẹn níwájú pé o ò lè rí mi láéláé yẹn sọ pé àyàfi tó o bá ṣe báyìí èyàn ti ṣe kí ni o èyàn ti dẹ ọ̀rọ̀ yẹn níwájú sàwọn kan wà dáná wọn sọ pé wọn máa ń sí wọn máa ń tún Kùránì sangiliti ọlọ́run ti ní òlè rí o èyàn kò lè ni yẹn àlè ọlọ́run lálìkì àmọ́ àwọn kan fi sẹ̀rí bẹ́ẹ̀ pé àlè rọ́lọ́run lálìkì àmọ́ pé ọlọ́run sọ fún Musa pé kò lè rí òun láéláé àwa náà o kò sẹ́ni tó lè rọ́lọ́run nìyẹn ọlọ́run ó sọ fún wa pé a òun ní àlìkìyàmá so láwọn nígbà míì èèyàn á máa dẹ̀ níwájú ìlẹ́nu àwọn kẹfẹ́rí náà mú wáyìí wọ́n ní a lè gbọ́ ọ gbọ́ láéláé lánàá. so wọ́n ní fàjàrọ̀ sọ. So, a máa túmọ̀ ń gbà mí kéèyàn ò ṣiṣẹ́ ẹbú ṣùgbọ́n fájàrọ ti bí kéde pé èèyàn ṣiṣẹ́ ẹbú ló túmọ̀ sí òun náà ni wípé kéèyàn ó máa mú omi sàn nílẹ̀ẹ́lẹ̀ sọ ìjìrọ̀ olùmọ̀ ìfẹ̀lẹ̀ àrùdì kájé kí omi ọ̀sán nínú lẹ̀ẹ́lẹ̀ tó dẹ̀ jẹ́ wípé fíìdì tó bá mu jù náà ni fájàrọ̀ fàjàrọ̀ yóò fàjèrò ṣùgbọ́n àwọn tí wọ́n ń ka kuraani fún wa ọ̀nà méjì ni wọ́n pín sí àwọn mẹ́wàá nínú àwọn twenty tí a ní tí wọ́n jẹ́ àwọn ruwat àwọn tí wọ́n máa ń jẹ́ pé àwọn ni a máa ń lo kíka kuraani wọn èèyàn twenty ni wọ́n kuraani tí a bá fẹ́ ka kuraani táwọn afa sọ pé eléyìí tá a bá ka lọ́nà kan ọ̀nà twenty kò ní sí wàhálà kankan bẹ́ẹ̀ àwọn la máa ń pè ní ruwaat àwọn tó jẹ́ ìmáàmù wọn mẹ́wàá ni wọ́n àwọn jẹ́ mẹ́wàá so nínú kìrá àtàwa ní ìdajì tá a bá fi ìmáàmù pín yóò jẹ́ ìmáàmù márùn tá a bá fi àwọn ruwaat pín yóò jẹ́ kí ni o ruwaat mẹ́wàá òun lọ́ka tafujú rọ̀ lánàá àwọn yòókù wa ka tùfájì rọ̀ lánàá sọ nínú kẹrà tí wọn fẹ́ ka kùránì tó o bá ka bíi ní àtàtẹ́fujú rọ̀ lánàá mínàlẹ̀ àrùdì yàǹbù sọ kíkà yẹn dáa tó bá dẹ̀ ní àtàtùfájì rọ̀ lánàá mínàlẹ̀ àrùdì yàǹbù ìyẹn ni wípé kìrá méjèèjì ló dáa ṣùgbọ́n ti hafsi tó jẹ́ ìkànnú àwọn twenty tí wọ́n jẹ́ àwọn ruwat ntòhún ká òun náà ni wọ́n kọ sílẹ̀ fún wa bíbí so ata tẹ́fùjú rọ̀ lánàá mẹ́nàlẹ̀ arúdí yàǹbù a ara dáadáa tí Kùránì ni nìyẹn ó yẹ pé nínú láńgbèjì àwọn lárúbáwá kan fàjà rọ̀ làwọn máa ń lò lẹ́gbẹ̀ láńgéjì àwọn lábá kan ó máa ń lo kí ni ọ fàjàrọ̀ so àwọn kan lè máa lo méjèèjì pọ̀ so wọ́n lè máa lo méjèèjì pọ̀ lẹ́gbẹ̀ èlé ló báyìí tún lè ló báyìí kùránì ọ̀wà kó kí ni ó gbogbo ẹ̀jọ pọ̀ mọ́ra wọn kí wọ́n á ṣe gbogbo bí wọ́n bá ti wá rí fàjàrọ̀ ló ti máa ka kí ni ọ ọ ọ̀gá àwọn òtún lè ka fàjàrọ̀ ń bí òkè gbẹ ló ti máa sọ bẹ́ẹ̀ o so ọ̀dọ́ rí pé ibòmíì ọlọ́run ní fatufajiru lẹ àná àárọ̀ tẹfijirun ọlọ́run ti mú mọ́sídàrí wá ń bẹ̀ bàbá ti mú mọ́sídàrí yẹn ó ti sọ ọdún fíìdì tí kìíní o tá a fẹ́ lò ní ibẹ̀ so látara bẹ́ẹ̀ àtàtẹ́fijurọ̀ lánàá mínàlẹ̀ àrùdí yambua kí ni wọ́n ń pè ní yambua gbogbo àwọn àfáàní wọ́n ń pè pé yambuu fíìlì kan lè yọ jáde nínú yambuu yẹn òun ni nábàá kí nǹkan ṣẹ́ jáde láti inú lẹ̀ẹ́lẹ̀ nábà á kí nǹkan ṣẹ́ jáde láti kí ni ọ láti inú lẹ̀ẹ́lẹ̀ yàmbúù òun wá ní omi tí ń ṣẹ́ jáde láti inú lẹ̀ẹ́lẹ̀ jámù rẹ̀ wá máa jẹ́ yànàbíù oníjámù rẹ̀ àyẹnù omi tí ń ṣẹ́ jáde láti inú lẹ̀ẹ́lẹ̀ jámù rẹ̀ a máa jẹ́ kí o òyùn sọ àlẹ àìnú àlìjá àríyá ọwọ ni pé ata àtẹ́bùjúrọ̀ lánàá mínàlẹ̀ àrùdí yàǹbù à àyàfi àyàfi nìyẹn àyàfi àtàbẹ̀ tàbẹ̀ túmọ̀ àtà ìyẹn a máa túmọ̀ sí pé àtà nígbà míì a máa túmọ̀ pé títí tí ó fi dì báyìí àtá tẹ́wọ́n bá pàdé àtá nínú kùránì ó lè túmọ̀ títí kí láì gbogbo ìgbà náà lọ́wọ́ túmọ̀ títí ìgbà míì wà lọ́wọ́ pé ó máa túmọ̀ pé àyàfi èèwọ̀ wà lọ́wọ́ túmọ̀ títí tí ó fi dì báyìí àyàfi kódà túmọ̀ túmọ̀ pé nítorí ìtumọ̀ kánú túmọ̀ mẹ́ta yẹn ni àtá wọn túmọ̀ sí ó lè túmọ̀ sí pé kí ni ó nítorí ó lè túmọ̀ sí títí ó lè túmọ̀ sí kí ọ àyàfi so bí o ti máa ń túmọ̀ nìyẹn eléyìí tó wà ń bì nítọ́ máa túmọ̀ sí ni pé àyàfi ló máa túmọ̀ sí so àní gbọ́ ọ gbọ́ àtàtẹ́fùjúrọ̀ lànà mínàlẹ̀ àrùdì yàǹbù àà àyàfi tó o bá lè mú sàn fún wa lórí ilẹ̀ ẹlẹ́yìn yàmbú omi tí ó máa ṣẹ́ jáde lórí ilẹ̀ ẹlẹ́yìn tó bá lè mú sàn fún wa. wọ́n dẹ̀ ti mọ̀ pé ilẹ̀ ẹlẹ́yìn maka kìí ṣe ibi téèyàn ti máa ń rí omi tí máa sàn bọ́lá bá ti dá ilẹ̀ ẹlẹ́yìn maka ilẹ̀ aṣálẹ̀ ni èyí tó jẹ́ wípé àwọn òkè òun ló pọ̀ lọ gan-an òkè kún bẹ́ẹ̀ lọ ní rẹ́rẹ́rẹ́ òkúta bí wọ́n bá rí òkúta mẹ́ngbà mi àwọn òkúta ńláńlá bí wọ́n fẹ́ kó òkúta kí wọ́n bá lọ lẹ́ mọ́ka òkúta kún bẹ́ẹ̀ bàjẹ́ sọ ilẹ̀ yẹn wọ́n ti mọ̀ pé ibi tí ò lè wo omi ni ṣùgbọ́n àwọn ará mọ́ka náà ń jáde kúrò ní mọ́ka wọ́n ń travel káàkiri ayé bí kí wọ́n lọ sí àwọn ilẹ̀ ṣáàmù sọ tí wọ́n bá lọ sí káàkiri báyẹn ìyẹn ni àwọn fi wá rí pé àwọn tibẹ̀ yẹn omi ń ṣẹ́ jáde nínú lẹ́lẹ̀ tiwọn èèyàn máa rómi pọn èèyàn máa rí gbogbo ẹ̀ èèyàn máa rí gbogbo ẹ̀ wọn á wò pé kí lálẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì náà ìbéèrè tí ò ní túmọ̀ àwọn àwọn náà fẹ́ kọ́ gbé ilẹ̀ mẹ́ka kómi ó máa sàn lọ báyìí kó máa sàn jáde kó máa sàn jáde inú lẹ́lẹ̀ lọ ìbéèrè kọ́ lélẹ́yìn irú mírèkù wọlé ọlọ́run ti parí eléyìn gbogbo àyè kọ̀ọ̀kan ọlọ́run ti parí ẹ̀ ọlọ́run fi òkè sáwọn àyè kan ọlọ́ni káwọn ilẹ̀ yìí kọ́ jẹ́ pẹrẹsẹ kẹ́nìkan wà ní ibi tí ilẹ̀ yìí jẹ́ pẹrẹsẹ abẹ́ káwọn òkè ńláńláńláńlá wà níbí ìbéèrè tí ò da ni ìbéèrè tí ò ní ìtumọ̀ ni òun làwọn ará maka òun náà ni wọ́n béèrè lọ́wọ́ ànábì so ìbéèrè alákọ̀ọ́kọ́ tí wọ́n béèrè nìyẹn wípé àwọn fẹ́ kó mi ọ́ máa sàn nílùú maka ní tí ò sì ṣeé ṣe láéláé ni so kò ṣeé ṣe gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣètò ẹ̀ kéé bọ́lá wọn bó o lè ṣe inna Allah ala kulli shay'in qadir ọ̀ka pa lórí gbogbo ìmọ̀ ó ti ṣètò eléyìí lẹ́lẹ̀ àwọn kan rẹ̀ gbọ́dọ̀ ti ṣètò ẹ lẹ̀ gbàdó ti dá nǹkan ló ti kàtàbà pé gbogbo nǹkan ló ti kọ́ lẹ́lẹ̀ pé bẹ́lẹ̀ ò ti rí ni bẹ́lẹ̀ ò ti rí ni kéde yí padà lọ́dọ̀ ọlọ́run náà sọ pé kádàrà gánà kèé ṣe tí wọ́n yí padà ọlọ́run ti parí ẹ̀ síbẹ̀ so ètò àtọ̀dọ̀ ọlọ́run nìyẹn náà wọ́n ní àlè nígbàgbọ́ sí ọ àyàfi tó o bá jẹ́ kí ilẹ̀ ẹlẹ́ẹ̀mọ́kà tó o lè jẹ́ kó máa sàn bẹ́ẹ̀ àwọn omi tí ó máa ṣẹ́ jáde gẹ́gẹ́ bó ti máa ń sàn nílẹ̀ ṣáàmù ó ń sàn nílẹ̀ ìráàkì so kó jẹ́ pé omi ó máa ṣe kí ni o yó máa ṣẹ́ jáde káàkiri bẹ́ẹ̀ so wọ́n ti tán bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì nìyẹn tó jẹ́ nǹkan àkọ́kọ́ number one. sọ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì áó wọ́n ní ẹyọ kan la fẹ́ kó o ṣe sọ torí àwọn sọ pé áó wọ́n ti wá lọ kó márùn-ún rẹ pé ètí ìkankan ò ní rọjú láti ṣe a <laughs> ní o ṣe wọ́n ti wá dáadáa <laughs> pé kò lórí kankan ṣe kọ́mọ̀lẹ́yọ kan la fún ẹja fún márùn <laughs> káwa ní pé kó mú Ana pé o lè rí kankan ṣe bẹ́ẹ̀ a ó tẹ kú náà lákà. wọ́n ní wà ànábì gangan fún ara rẹ̀ afẹ́kọ́jẹ́ wípé kó o ní ọgbà oko à hmm. ń tẹ̀kú náà lákàjá nàtún sọ afẹ́kú ọ̀gangan tó o lè ṣe léyìn fún gbogbo wa ìwọ gan fún ara rẹ̀ gangan láfẹ́kọ́ ṣe láǹfààní so ante àwòtẹkù na làkàjánà tó ń mi nàkì afẹ́ kó o ní oko wà nábì pẹ́pẹ́ oko kan máa jẹ́ tiẹ̀ mi nàkì pẹ́pẹ́ oko yẹn yóò jẹ́ wípé àwọn igi làbídùn òun ló kún bẹ́ẹ̀ pé igi tí máa ń wulẹ̀ mọ́kà nìyẹn bàtà wọn bá dẹ̀ bá wọn sọ̀rọ̀ ńgbà náà igi tí bá ń wù lọ́dọ̀ wọn òun náà lọ́lọ́wọ́n bá máa ń sábà ṣàlàyé junu Qur'an òun náà làwọn náà fi ń béèrè pé igi làbídùn igi owó ni lọ́dọ̀ tiwọn wọ́n ní afẹ́kọ́jẹ́ wípé kó o ní igi làbídùn wà inabin àti igi tó jẹ́ wípé yóò máa wu grape wọ́n ní afẹ́kọ́jẹ́ wípé wà á ní eléyìí náà sọ wọn ò tún wọn wá pa question yẹn pọ̀ wọ́n ní. so fatufa jírọ eléyìí gbogbo ẹni wàá kà ní fatufa jírọ torí pé tẹfujírọ ti wà wájú onímọ̀sídàrí ifá jarọ ẹ̀yàn kò ní kà ní ẹni bó tilẹ̀ wá ní ẹ̀rọ kìlá àtọwà lókè yẹn ó tún fi tì sálẹ̀ wọ́n ní fatufa jírọ. wọ́n ní ìwà ànábì kọ́ wa jẹ́ kọ́ máa sàn àwọn odò àní ar àwọn omi tí ń sẹ́ jáde ńlẹ̀ẹ́lẹ̀ kìláàlà a láà ibi àwọn ibi àwọn tó ibi tí nǹkan bá ti wù jáde báyìí tí nǹkan bá wù ó máa ní àwọn ẹgbẹ̀gbẹ́ àlàfo kọ̀ọ̀kan wà dẹ́gbẹ́ tí wọ́n bá fẹ́ rìn inú oko ìbẹ̀lẹ̀ yẹn ó máa gbà rìn kọ́ wá jẹ́ pé àwọn àlàfo ibi tí fẹ́ máa gbà rìn inú oko yẹn kọ́ jẹ́ pé omi ni ó máa sàn ní ibẹ̀ káàkiri fájìrì kìláàlà àná àfẹ́kọ́ yẹ kó omi ó máa sàn káàkiri mẹ́ tọ́tọ́ bá ti lè ṣe léyìn o gbogbo ilẹ̀ mọ́kàdé ń sọ yìí kò omi ò lè san bẹ́ẹ̀ ẹ̀yin tó bá wa lè san ti general kó san ti tiẹ̀ special kìíní wọ́n nìkan lọ dá ní oko yìí kókó rẹ̀ ó yàtọ̀ sí gbogbo oko ara mọ́kà kó jẹ́ pé oko tiẹ̀ àwọn kíni omi ó máa ní àárín rẹ̀ pé pé àwọn ará mọ́kà lára nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ nìyẹn lọ sọ pé eléyìí ò lè jó jíṣẹ́ mọ́lẹ̀ áádà rasul ṣé irú eléyìí òun ni ó wàá jẹ́ òjíṣẹ́ àwọn ti gbàgbé ní tí ọba fẹ́ jẹ́ òjíṣẹ́ wọ́n bọ̀ wá béèrè náà wájú pé màláìkà làwọn fẹ́ wọ́n ní kọ̀ yẹ kọ́ máa ṣe báwọn ti ń ṣe sọ yamshuna fil aswaq. yakuluna tọ́mà nam.

tó o ní oko kó mi ọ máa sàn nínú gíní o nínú oko a ní pé kó sàn mi tàwọn yòókù mọ àmọ́ ìdẹ́jọ́ sábà mọ́ jọ́ máa sàn nínú oko tiẹ̀ náà ẹni ẹ̀ ò tán béèrè ẹ̀ pé kò ní tùmọ̀ nam. ẹ̀rí wọ́n tún wá bá dé ojú ẹ̀ sọ wọ́n tún bá dé ojú ẹ̀ bíbátan bá dójú ẹ̀ òun náà ni wípé wọ́n ní ẹlẹ́ẹ̀kẹ́ táwọn wá fẹ́ béèrè fún wọ́n wá béèrè ìyà látọ̀dọ̀ ọlọ́run wọ́n ní ebó wà níbi ọlọ́run ló pera rẹ̀ pàṣẹ pàṣẹ a ò túsìkìtọ̀ lè ní ọ jábọ́ tó lè mú jábọ́ sánmọ̀lé wa lórí kàmáza amta àlẹ́yìnà kò ní ọjà bọ́lé wa lórí kìsàfàn sòkèrà kan wà kìsfàn ìkan wà kìsàfàn kìsfàn ò ní pé kó jẹ́ ègìgé kan lẹ́ẹ̀kan náà kó sì jà bọ́lé wa lórí kìsàfàn ò ní pé kó pín yẹ́lẹ́yẹ́lẹ́ kọ́ wa jábọ́ wa lórí tí kan bá jábọ́ kíkan náà kíkan bá kíkan náà tún jábọ́ so àwọn tí wọ́n jẹ́ àwọn ará Maka nǹkan tí wọ́n béè lọ́wọ́ ànábì nìyẹn kódà nínú sọ́tò àǹfààl wọ́n ní fàmtìrì àlẹ́yìnà ìjáratan mina sàmà wọ́n ní wà ànábì jẹ́ kókùtà ọ̀rọ̀ láti sẹ́mọ̀ hmm. kọ́ wá rọ̀ láwọn lórí lórí àwọn nídìí ẹ̀. wọ́n sá láwọn sá ń fẹ́ gbogbo nǹkan tí ó sá ìdí ọ̀pá ọ̀run wọ́n tún láwọn ń fẹ́ so látara bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ìyá ọlọ́run ọba òun ni wọ́n béèrè ṣùgbọ́n ànábì ti bẹ lọ́n pé ọlọ́run má fìyà jẹ wọn o wọ́n kàn béèrè ni o bá a yọ àwọn tí ò ní gbàgbọ́ sí ọ láti inú ìbàdí wọn ni o ọlọ́run má fìyà jẹ wọn so àwọn tí wọ́n ti béèrè irú ìyà báyìí wá wà àwọn wò ni wọn ọlọ́run sì fìyà yẹn jẹ wọn so yẹn nínú sọ́tù ṣọ̀rọ̀ wọn máa kà fún wọn àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn Shuhaib irú the same irú nǹkan ilé àwọn béèrè rẹ̀ so suwatu Shuara Quran kini yẹn so aya one hundred and eighty-seven so suratu Shuara so Quran twenty-six orí suwatu Shuara. àwọn tí wọ́n jẹ́ àyà one hundred and eighty seven onáfẹ́ka fún wa yìí àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn èèyàn ṣùháìbù àdúrà tí wọ́n tọrọ nìyẹn wọ́n ní wọ́n ọlọ́run fa askit àlẹ́yìn náà kí sàfàmù ìwọ ṣùháìbù bẹ́ẹ̀ lọ́hùn náà wọ́n kàn mú dọ́rí wa mi eléyìí ni ìwọ ṣùháìbù bẹ́ẹ̀ lọ́hùn kọjá bọ́lé wa lórí kí sàfàmù náà sàmà àwọn ègìgé kan láti sánmà kó jábọ́ lù wá lórí nǹkan ta. wọ́n ní ìwọ ṣùháìbù tó o bá wà nú àwọn olódodo sọ bẹ́ẹ̀ pé kó jábọ́ láwọn lórí náà. anabi suabi ni ọlọ́run ọba mi màmá nǹkan tẹ́ ń ṣe ń ṣe wọn ò sì gbọ́ ọlọ́run ni ọlọ́run ni wọ́n pe anabi suwaibu ní rọ́ fàákàdà ń àdáàbù yahoo mizola bọ́lá tó bá fi àjà wọn nìyẹn ti wọn àdáàbù kìíní ọ yahoo kìíní ọ zola ọlọ́run ọba gbàdọ̀ bẹ́ẹ̀ fi àjẹ wọn sánmà náà nìyá wọn ti wá ṣùgbọ́n wá ní bọ́lọ̀ ti ṣe ọlọ́run bò pé nǹkan kan já bọ́lé wọn lórí zula ni wọ́n ń pè ní bí èèyàn mọ́bùrẹ́là lọ́wọ́ ṣéèdì ni wọ́n ń pè ní zula ọlọ́run ní kí ṣéèdì kan wá láti sánmà ìyẹn ni pé nǹkan kan tí ó lè sẹ́bò jìbò yàn wá láti sánmà kó tó wá wá láti sánmà seven days ọlọ́run ọba ní kí ìlú wọn máa fẹ́ gbígbóná ìtì yẹn wà lágbára àwọn èèyàn ò lè dúró nu ilé àwọn èèyàn ò lè ṣe nǹkan kan <laughs> wọn ò lè dúró nu ilé kálukú wò pé ah wọ́n débi igi wọn ò rí ìtì ń bẹ gbogbo bí wọ́n lè lọ sásì wọ́n wà bẹ́ òkè wọn ò rí ìtì ń bẹ gbogbo bí wọ́n wá ibi tí wọ́n fẹ́ sásì wọn ò rí ọlọ́run á ní kí nǹkan kan wá láti sánmọ̀ ọwọ́ á sẹ́bòójì òun dádúró láti sánmọ̀ báyìí ẹnìkan lọ́wọ́ kọ́ dábẹ́ rẹ̀ lórí pé ah ac rè ló bá bọ́ bẹ́ẹ̀ tiẹ̀ láyé bá rí pé ah wọ́n bá ń pera wọn ah, ibi ibi tí èsì wà ní gbogbo aráàlú yẹn padà yẹn wọ́n dẹ̀ pè sí abẹ́ bẹ̀ ọlọ́run dẹ̀ pa wọn rẹ mọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà yẹn náà gbẹ́rùn. ọlọ́run iná wù kánà àràbà yọ̀ọ́mìn àfihàn ọlọ́run ìyá ọjọ́ tó tóbi ni yọ̀ọ́mù ọjọ́ra fi jẹ́ yọ́mù zola ọlọ́run fi jẹ àwọn tó ń jẹ àwọn ọlọ́run kọjá kí nǹkan kọ́ ẹsẹ̀ máa rọ̀ kù ewu labura máa ẹsẹ̀ máa rọ̀ jò kù. ẹ̀yẹ́ kan gbé tóbi nìyẹn ọlọ́run bá tó wá fẹ́ẹ́ fi ìnira kan yàn kó ó ṣe alẹ́ tó bá wọn. sọ bọ́lọ̀ ti pa àwọn rẹ́ǹtì wọn nìyẹn. tí àwọn tẹ́lẹ̀ jẹ́ àwọn ará maka náà táwọn náà ń gbọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà àwọn náà tún béèrè so ìbéèrè àwọn ará mẹ́ka ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ìwọ ànábì àyàfi tó o bá lè jẹ́ kí sánmọ̀ jábọ́ lé wa lórí kàmáza amta gẹ́gẹ́ bó o ti máa ń sọ pé a jìyà àlẹ́ iná kí sánmọ̀ jábọ́ lé wa lórí kí sàfà kọjá ìgìgé ìgìgé kọjá bọ́ wa lórí wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. نعم sọ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn <laughs> wọ́n ní a gbọ́ ọ gbọ́ sọ tọ́ba fẹ́ ká gbà ọ gbọ́ ní tá a fẹ́ kó ṣẹlẹ̀ òun náà ni wípé àǹtá àti àbíláì láti sánmọ́. ẹ sọ fún àlànà bí so ọlọmọ táàtì abilà hìtì bilà lọmọ lọhùn wa láti sánmà tọ ọba wa mọ lọhùn bọ mọmọ oníkan dání o wàlímàlà. so wàlímàlà ikàtì kó wá mú màlà ikà kó àwọn màlà ikà kí wọ́n tẹ̀ lọ́lọ́run pẹ̀lú ẹ̀ e. ẹ̀jọ̀ ìmẹ́tẹ̀ẹ̀tẹ̀ máa bọ̀ àwọn màláìkà káwọn pọ̀ kí wọ́n máa bọ̀ wá sọ gbogbo yíkẹ́ ẹjọ́ máa bọ̀ sọ ìtumọ̀ méjì wá ní kọ̀bí láńrún gẹ́gẹ́ bá àwọn àfa gẹ́gẹ́ bí wọ́n ti túmọ̀ rẹ̀ sọ ìtumọ̀ méjì òun ni àwọn àfa òun ni wọ́n túmọ̀ kí ni ọ uh, kọ̀bí ìlànà ó lè gbé ìtumọ̀ ẹlẹ́kẹta náà tún wà ń bẹ náà kí àwọn màláìkà ìtumọ̀ ẹlẹ́gẹ̀ẹ́la ni pé káwọn màláìka ọ̀ wá ní jàmá ni o kọ̀ bí ìlànà tí wọ́n wá ní kí ni ọ jàmá ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ọ wàlmàláìka tì àtọlọ́run àti àtànábì ẹ̀bùyẹ wa máa wá kọ̀ bí ìlànà kọjá wípé ẹ lọ máa físítì ẹbí kọ̀ọ̀kan kọ̀ bí ìlàtàn kọ̀ bí ìlàtàn kọ̀ bí ìlàtàn ó físítì ẹbí ẹ jọ lọ ẹbí eléyìí <laughs> ẹ ṣe dáwà fún wa. ẹlẹ́ẹ̀kẹta òun ló máa jẹ́ ismul mana mọ̀kọ́bálà àjọ máa ṣe kí àbárọ̀ àjọ sọ̀rọ̀ pọ̀ báyìí àjọ wọn wúra báyìí ọlọ́run dojúkọ wa báyìí àmàlàkè dojúkọ wa báyìí àwọn ò fèsì ẹ̀ àjọ wà pọ̀ báyìí náà àjọ wọn ríra báyìí àjọ àjọ ní dialogue pọ̀ so wọ́n táwọn fẹ́ nìyẹn ìbéèrè wọn ẹlẹ́ <laughs> ìbéèrè wọn ló èyí tó bá rọ jújù abẹ́yẹ lọ́wọ́ wa o <laughs> èwo lọ́rọ̀ jújù bẹ́ẹ̀. so wọ́n ní táwọn fẹ́ nìyẹn kọlọ mọ́lọ̀ ń wá àtàwọn màláìkà so kí àwọn màláìkà wá ní jẹ̀mọ́ ẹjọ́ máa bọ̀ wá kẹ wá ní jẹ̀mọ́ so kí ní jẹ̀mọ́ yẹn olóṣùmọ́ kìnìjú ọwọ́ akú kìnìún náà ok mẹ́fà márùn mo gba mẹ́fà mẹ́fà ni ok ọ̀ya nọ ọ̀ya. wọ́n ní ẹlẹ́ ètò ọ̀rọ̀rùn jù ní ẹ wọ́n ní ìwà ànábì afẹ́kọ̀ ní ilé ilé tó bá fẹ́ ní báyìí ní tí wọ́n fi kọ́ zukurufu ní gold kó má lo blọ́ọ̀kù kẹ̀kẹ́ kí wọ́n máa lo nǹkan káárá kó jẹ́ pé láti bẹ̀rẹ̀ lẹ́yìn ẹ̀ báyìí tí wọ́n fi parẹ́ gbogbo ohun tí wọ́n fi ṣe padà yẹn gold ni. téèyàn lè máa tọ́ka sí pé ah, ànábì tọ́lọ́ rẹ̀ sí wa nìyí ta ló lè kọ́ru rẹ̀ <laughs> ẹ̀kọ́ sẹ́ni náà. <laughs> ọ̀ dẹ̀kun náà lákàbẹ́ ìtòun ayẹ̀kun náà lákàbẹ́ ìtòun sẹ́ni àwòyẹ̀kùn nàlàkà bẹ́ẹ̀ ìtumí sùkùrùfín a fẹ́ kó jẹ́ pé ilé kan tó jẹ́ pé gold òun ló máa wọ́n máa fi kọ́ láti bẹ̀rẹ̀ dópin a fẹ́ kó jẹ́ pé wà á rẹ́ bíi ìwọ ló ní ọmọ fi gangan kọ́ ẹ bá di ẹ̀rí góòdì kìnìyàn tó fẹ́ kọ́ lè kìnìyàn tó ṣe ṣe ètò góòdì kí wọ́n tó fi kọ́ <laughs> ìdí ọ̀sẹ̀ rẹ̀ láwọn gan òrírí kí wọ́n fi góòdì kọ́ ẹ láti bẹ̀rẹ̀ dópin dópin aláwọn fẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àná bíi so àwọn mọ̀ pé ilé tiẹ̀ dá yàtọ̀ láàrin gbogbo ilé náà. ìbéèrè tó gbẹ̀yìn yẹn ẹlẹ́kẹfà ẹlẹ́kẹfà nìyẹn so ìbéèrè tó gbẹ̀yìn so ìbéèrè tó gbẹ̀yìn àwòtẹ́rìkọ́ wọ́n ní afẹ́wúdiwà ànábì báyìí kó o máa gun sẹ́mà lọ báyìí ká máa wọ̀ ọ́ lọ báyìí kọ́ ọ máa gun lọ báyìí wọ́n á ti wá wò pé ọmọ ṣe ṣe eléyìí máa lè fẹ́ ṣẹlẹ̀ <laughs> kánà bí o máa gun sánmà lọ wọ́n ní ọmọ lè fẹ́ ṣẹlẹ̀ kíkiní kan máa gbé lọ nísìn ká máa wo lọ lókè wọ́n yà tètè yà pàdé wọ́n ti yà pàdé mọ́ wọ́n pàdé mọ́ question pé question eléyìí lè mọ́ ọmọ lè fẹ́ rọ lérò kì í <laughs> kìtàbà wọ́n ní àdìgbà kó gòkè lọ́wọ́ tọ́bẹ̀ ẹ̀kọ́ ọ́fíìsì júmọ́ wa ó tún máa padà bọ̀ báyìí ó wàá múwèé dání ó múwèé kan dání àtàtúnẹ zila alẹ́ yìí náà. tó o bá ti ń gun sẹ́mà lọ ó kọ́kọ́ gun lọ ó lọ gbàwé wá nìyẹn ó tún wá máa padà bọ̀ ó wàá múwèé dání túnẹ zila alẹ́ yìí náà ó sọ̀kalẹ̀ sí wa báyìí sọ. So, so ọ wàá sọ tíà kan ọ sọ kalẹ̀ fún wa nàkì tọba tó wàá gbé tíà yẹn délẹ̀ ẹlẹ́ báyìí nàkì rọ ùwù á tún ṣe kíni o á kà á àgbo àjọ kà á ok ẹhẹn tẹjú alóbi lọ ẹjú alóbi dé á sì tún rí dẹ <laughs> so wọn wọn ṣe eléyìí lo oníbẹ̀ta ni wọ́n ṣe <laughs> ìbéèrè oníbẹ̀ta ni wọ́n ṣe wọ́n ní ogun sẹ́mọ̀ lọ tí bá tún wá ń bọ̀ yọ ọmọ bọ̀ lójú àwọn pẹ̀lú ìwé tó bá tún wá mú dé kíni o ọ wàá kàn ṣe jù wá bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì nu yẹn ìwọ lọ́wọ́ agbádùn ní gbogbo béèrè tán béèrè ní ìsìn báyẹn kó sì gan nu ẹ lọ́dún yẹn gan dààmú ara yẹn lásán wọn ò béèrè wípé tá a bá fẹ́ dá ọlọ́run ọba rẹ mọ̀ bó láti dá mọ̀ ìbéèrè àwọn sọ̀hábà ìbéèrè tó ànábì sọ fún wa yìí pé dajjal tó bá wá nígbẹ̀yìn ayé ó ń bọ̀ wá lò forty days ó wá ní ọjọ́ kan níbẹ̀ yóò dà gẹ́gẹ́ bíi yóò dàbí kíni o odidi ọdún kan sọ ọjọ́ kan yóò dàbí oṣù kan ọjọ́ kan yóò dàbí ọ̀sẹ̀ kan àwọn sábà wa ni ah, bó láti wá máa kírun gbà náà ilé ìwò béèrè tó bá dàda tó bá dèdè bá aláyé bó láti máa kírun ṣé béèrè wa lélẹ́yìn ṣé àfẹ́ mú ọlọ́run lélẹ́yìn báyìí ẹ yóò fẹ́ mọ́ ọlọ́run ṣàlàyé ọlọ́run lọ ẹgẹ́ yóò béèrè pé ṣàlàyé ọlọ́run bóyá ó lè yé mi kò tí ì yé mi ṣàlàyé ọlọ́run níbo lọ wà kí ni màá ṣe kí ni tó fi sọ pé ọlọ́jọ́ lọ́hùn kí làwọn nǹkan tó ní gbogbo ẹ̀ kò sí nǹkan tí wọ́n béèrè mbẹ́ pàtà nǹkan lé ayé lásán tí ò ní túmọ̀ àti nǹkan téèyàn dọ́ ògbé téèyàn ronú ronú ronú pé kí ni lágbájá òní lè ṣe náà òun nìkan náà kàn wò sọ bí kèfèrí ti máa ronú nìyẹn nǹkan tí ò ní túmọ̀ sọ kí lànà bí wọ́n kí lọ́rọ́ nìkan nàbí ọ sọ. ọlọ́run ọlọ́run á sọ fáànà bíi bí ó ti dá wọn lóhùn. ó ní mímọ́ ọlọ́run ọba mi kọ́ mọ́ ṣerú ránran báyìí ọlọ́run mọ́ kọjá kọ́ mọ́ eré lásán lélẹ́yìn náà mélòó lọ́rùn abẹ́ ṣe kọ́ wa ní ike ti mọ́kà ọ̀ya omi ọmọ sàn lẹ́lẹ́bẹ̀ ẹ̀ wọ ànábì gùn sánmà lọ kọ́ ọmọ múwèé bọ̀ kó mú dé kẹ́nìkan tó wá sọ pé rárá mi ò rí ìgbà tí lọ mi ò rí ìgbà tó lọ àwọn yẹn rẹ̀rẹ̀rẹ̀ ni gbogbo eléyìí gbogbo jákujà ọlọ́run yẹn ṣe rẹ̀rẹ̀rẹ̀ bá wọn yóò tún lọ mo dúpẹ́ kó tún lọ ẹlẹ́ẹ̀kejì kó tún lọ kó tún dé so ká lè bá a gbàgbọ́ rẹ̀rẹ̀rẹ̀ ni gbogbo yẹn bèrè subhana rabbi ọlọ́run bá mi mọ́ ju eléyìí lọ tí ó bá mú mú jíza wá tí ó bá mú èèmọ̀ wá kò sí mú jíza kankan ní gbogbo eléyìí kí ni kò sí mírẹ́kù kankan kò sí ní gbogbo eléyìí kéèyàn oníkísẹ́mọ̀ yàrá yẹn lórí sí wọn á ní mírẹ́kù ẹ́ ọ́ so I know ọlọ́run sọ pé subahan ìtumọ̀ subahan rabbi so nítorí dọ́nà mi sọ pé kọ́sọ́ bẹ́ẹ̀ sọ pé ọlọ́run ọba mi mo ṣàfọ̀mọ́ ẹ̀ ní ti bó ti yẹ kí n ṣàfọ̀mọ́ rẹ̀ nípa wípé gbogbo òbéèrè tẹ́ ẹ béèrè yìí nọ́nsẹ̀nsì ni kò wúlò ọlọ́run dáhùn pé nọ́nsẹ̀nsì ni ní subahan rabbi yẹn sọ pé ránran lélẹ́yìí ọlọ́run bò lè dáhùn rẹ̀ nítorí subahan rabbi tó súnmọ́ sí náà yẹn kó fi dáhùn lọ́wọ́ náà. alikuntu tí wọ́n sọ fún wa wípé èmi ànábì tẹ̀ ń yìí kí mo wá jẹ́ ìlà basharon ìlà basharon rasula èèyàn lásán ni mo jẹ́ tí ọlọ́run ọba wa ránṣẹ́ òní mo jẹ́ ìlà basharon rasula so èèyàn ni mí ìtọ́lọ́run ọba bá fẹ́ ṣe òun ni máa ń ṣe tó bá fẹ́ ṣe èmi lẹ́dẹ̀ ń sàbìtì nǹkan sí ẹgbẹ́ náà bí náà ń sàbìtì gbogbo ẹ̀ sí ni <laughs> ibi náà gbàgbọ́ nìyẹn wọ́n ní ìwọ ni kó o mú kó dùn ọ̀sán lẹ́lẹ̀ ẹ agọ̀ kẹfẹ́rí nìyẹn yẹ kó dùn ọ̀sán lẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ wípé kílẹ̀ kí wọ́n sọ sọ fọ́lọ́hún pé kó o ní kó dùn ọ̀sán lẹ́lẹ̀ ìwọ ni kó ní sẹ́mọ̀ ìyàlẹ́ wa lórí ìwọ ni kó o nílé kàndọ́jẹ́lé góòdì ẹ yọ sọmọ ebi eh, tẹ tún béèrè ebi kọ́ yẹ kẹ́ tàbí tiẹ̀ gan sí ọlọ́run yìí kọ́kọ́ ṣe ránran ná. èmi èèyàn ni mí èèyàn ò lè dá ṣe nǹkan kan fún ara rẹ̀ ọlọ́run nìkan ni máa ṣe kí ni o ni máa ṣe nǹkan. so answer tó bá wọn mu lọ́lọ́run bá dá wọn lóhùn question rẹ̀ náà kọ̀ọ̀kọ́ wúlò náà ẹni ẹni sì máa èmi tó tún wá béèrè lọ́wọ́ mi <laughs> ìtò kì í ṣe èèyàn ni mí kì í ṣe ń tèmi lè ṣe ilà basharon kìnìún ẹ̀ǹtà ránṣẹ́ ni mí tá a bá dẹ̀ rán èèyàn ṣẹ́ ẹ̀ǹtà ránṣẹ́ pé kó mú lẹ́tà lọ bì kan kọ́ lọ kà fáwọn èèyàn sóun ló ní lẹ́tà ọkọ ló ní lẹ́tà náà so ọkọ ló ní lẹ́tà ẹ̀ǹtà yẹ kẹ́ dàrẹ́tì nǹkan sí ọ̀dọ̀ ọlọ́run yẹ kẹ́ sí kí ni o kẹ́ tẹ́ bá rẹ sọ bẹ́ẹ̀ nìyẹn pé ẹni tó fi lẹ́tà ránṣẹ́ sí ọ bá wa sọ fún un pé kó ṣe báyìí fún wa òun ló yẹ kẹ́ ẹ wí kò yẹ kó jẹ́ pé ẹni ẹ̀rọ nìkan ya ọkùnrin tó mú lẹ́tà wá yìí wọ́n lọ́ba alátìtì wa o wọ́n kìsì rọrọ̀ nù. sókèlè sábà ilà basharon rasula. sọlá ìwọ̀n àgbà náà àgbọ̀yé táwọn afáàtúfẹ́ ká gbọ́yé nínú àyà yìí òun náà ni pé ọlọ́run ọba ṣe tẹ̀kídìmù basharon kó tó mú rasula wa. sọ ìyẹn ni pé abara ni mí tí mo dẹ̀ jẹ́ ni tí wọ́n ránṣẹ́ kí wọ́n dẹ̀ rán yàn ṣẹ́ ọlọ́run ọba ó ṣe ìdẹ̀kùn kan fún yàn ni fadlun ọlá kan látọ̀dọ̀ ọlọ́run wọ́n máa ń ṣàlàyé fún wa pé gbogbo ọlá tá a bá ní pátá yanyan èyí tó bá kéré jù bẹ́ẹ̀ òní kọ́kọ́ máa tì í wájú bá a ti bá nàbí nìyẹn yóò ní ìní abdullahi wa rasul ẹrú ọlọ́run ni mí mo sì jójìṣẹ́ ọlọ́run kò ní sọ pé ìní rasulullahi wa abdullah kò ní sọ bẹ́ẹ̀ níta bá fi kéré ni ká máa tì síwájú jù níta bá fi kéré òun ni ká máa tì síwájú jù tí wọ́n bá pé ẹ ni mo fẹ́ ká introduce ara yín ni tó o rọ́bẹ́ ara rẹ kò dìgbà tó bá yẹ sọ pé èmi ni aláàjì pòfẹ́sọ̀ kìíní kan kò tí ì nídìí. kẹ́wọ́n bí kò introduce ara rẹ ibi tó kéré jù yẹn ni kó o ṣe kí ni o òun ni kó o máa lọ kì í ṣe ibi tó tóbi dákọ̀ ara rẹ kókó mẹ́ òun ni ó máa gbin kí ni o yẹpẹrẹ pé o ò jẹ́ nǹkan kan ni ó máa gbìn ọ́ sí ọ lẹ́mìí bọ́dọ̀ wá ibi tó tóbi jùlọ fẹ́ kí gbogbo ayé ọmọ yìí pé ó ní kinní yẹn wọ́n máa jẹ́ kó máa wà nínú ẹ̀mí rẹ̀ sọ kákẹ́kọ̀ọ́ látara bẹ́ẹ̀ sọ bàtí obìnrin kan bẹ́ẹ̀ lọ́wọ́ Abubakar Abubakar ti wà lórí khalifa nínú àdìsí kan nínú Bukhari àti Muslim ó bẹ̀rẹ̀ pé ta ni wọ́ Abubakar kò sọ fún pé òun khalifa alákọ̀ọ́kọ́ olóhùn jẹ́ nìkan náà àwọn mùsùlùmí bàbá mi dara dọ́wọ́ dá dákọ̀ Abubakar ẹni pé ó máa tètè dáhùn mà kò sáré sọ pé òun jẹ́ Abubakar wọ́n yà wá sọ pé òun Abubakar wọ́n sọ pé ah àlífà gẹ́gẹ́ ló ń bá sọ̀rọ̀ so kì í gbà ní bá tó débì kan ní bá tó sọ pé eh, ẹni tí à ń wá lọ́gàn tí wọ́n ti sáré rí lọ́ọ̀kan pé eléyìí ni ọlọ́gbọ́dọ̀ jẹ́ so ọmọ yẹ kó rí ìkọ̀ yẹ kó máa rí ẹlòmíràn wọ́n fẹ́ jáde gan òun ni ó yàtọ̀ láàrin gbogbo àwọn olùmọ̀ pé ẹni tí ọ̀gá gan ni ni so láti lè yẹ pẹ̀rẹ́ ara èèyàn so ọlọ́run kó tẹ́ni kọ̀ọ̀kan wá sọ́nà nam aya tó so ọlọ́run ọba tí ọlá rẹ̀ gan ó wá ń ṣàlàyé fún wa sọ nípa wípé àwọn ènìyàn nǹkan tó jẹ́ àwọn nǹkan tí ò tó nǹkan ni èjé wọn ó gba ẹ̀sìn ìdí ò tó nǹkan ní èjé wọn ìdí ò yẹ kéèyàn ọ̀ka sí ní èjé kẹlẹ́mi ọ̀gbẹ̀sìn ẹlòmílẹ̀ ni wọn respect òun ní masalasi yóò ló wọn wá kírun wọn masalasi yóò àmọ́ kírun lé ṣé máa lọ bá yí pé kí ló dé wá kírun wọn masalasi yóò ní pé masalasi yẹn wọn ìpọ́nyàn lé so àwọn ọmọ kéékèèké wọn kàn án fún àwọn ọmọ kéékèèké sílẹ̀ kó máa bomi ní kínní so òun èé ṣe gbogbo nǹkan tí ò ní túmọ̀ ìwọ gbọ́dọ̀ tún àlámọ̀rí yẹn ṣe ni ẹlòmíì nǹkan tí ò tó nǹkan tí ò tó nǹkan tí ò tó nǹkan òun ni èéfi ṣe dáadáa nú ẹ̀sìn ẹlòmíì nǹkan tún gbẹ̀sìn nǹkan tí ò tó nǹkan ni èéfi ṣe dáadáa nú ẹ̀sìn ẹ má yẹ kó máa rí bẹ́ẹ̀ lọ́lọ́run bá fẹ́ sọ yìí ọlọ́run ni kò sí nǹkan tí máa kọ̀ fáwọn ènìyàn wà máa mọ̀ ná ànásà áyúmìnú so ayúmínú yẹn òun ni kí eh, e. ni ọ ẹ wà máa mánà nọ́ọ̀sà ayúmínú òun tiẹ̀ lè ayúmínú ni wà máa mánà nọ́ọ̀sà ṣẹ́yìn tó gbé nǹkan tó máa dàbí fáìlì fún nọ́ọ̀sà yẹn òun bọ̀ wá ń so kò sí nǹkan tó ń kọ̀ fáwọn ènìyàn kò rẹ̀ pé mánà náà lè lọ sí ma fúlù bíi méjì tí ó kọ ìmánì fún kíni o fáwọn èèyàn pé kí wọ́n mọ̀ ní ìmánì sọ kò sí nǹkan tí wọ́n kọ fún wa ìdìjà ahùn. ìdìjà ahùnmùlì wúdà nígbà tí ọ̀nà wà báyìí wọ́n mọ̀ pé ìmọ̀nà ti dé wá báwọn báyìí wọ́n ròdòdó báyìí àwọn yóò rí i pé guidance ni òdodo ni àwọn ẹ̀mọ́ mọ̀ bẹ́ẹ̀ ó wà nú àwọn èèyàn tó yẹ pé wọ́n mọ̀ pé òdodo nìyí sọ òdodo nìyí sọ wọn ò sì ní tẹ̀ lódodo ó wà nú àwọn alárúbá bẹ́ẹ̀ náà sọ èèkàn náà alárúbá tó yẹ pé tómi gán bá ṣàkóso òun ò ni mú mi mọ́ ṣe àgbẹ̀ ń ṣe rẹ̀ ó kàn ń ṣe rẹ̀ yìí tí omi bá ṣàkóso òun ò ní mú mi mọ́ ah! ó ń da ẹ̀gbọ́n da ẹ̀ láàmú ni ẹlòmíì tó sì mọ̀ pé kéèyàn ó mú omi ẹ̀yọ́ ni sẹ́yìn kéèyàn ó mú omi nǹkan tó jẹ́ pé àǹfààní ni ó ṣe fún yẹn ó wá torí gidi máa ń ka ìtóbi inú ẹ̀mí ó lè pọ̀lọpọ̀ ìdíjà ahùnmùlẹ̀ kùdà nígbà tí mọ̀nà bá dé wá báyìí àwọn mọ̀ pé ìsìláàmù lọ́nà wọ́n mọ̀ bẹ́ẹ̀ kódà àwọn kan mọ̀ pé nítorí káwọn ó ṣe nú ẹ̀sìn nìyí kí wọ́n á ní máa fà á sọ ìkànnì ọ̀dọ́ náà bá wà mú wa ń bíbí kèsì máa kọ̀ fún èèyàn àwọn èèyàn lọ́lọ́run bá ń sọ bí ni pé àwọn ará maka lórí pé ọ̀rọ̀ tí wọ́n lọ́ fẹ́ sọ so general àwọn kan náà máa kọ̀ fáwọn náà àwọn kan tó jẹ́ àwọn trivial things so a máa kọ̀ fáwọn náà ọlọ́ni ìlà. ọlọ́ni gbólóhùn tí máa ń wá látọ̀dọ̀ àwọn ènìyàn òun náà ni wípé ṣé ọlọ́run ọba tó sì gbé dìde basharan rasula abara kan èèyàn báyìí bíi tiwa báyìí tí ó ní bọ́dì tó yẹ pé oní ọ̀wọ́ àjòjìṣẹ́ ah, sọlọ́n sì ti gbé dìde rí báyìí sọ̀tọ́ rí pé kọ́tùn sọlọ́n ti gbé dìde rí báyìí ẹ̀kọ́ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ gbogbo àwọn tó wá lójijì náà ti ṣáájú lọ irọ́ ni wọ́n á pa tó jìṣẹ́ ọba wá kèé ṣe èèyàn ló kó jẹ́ àwọn gbà wípé màláìka òun ló yẹ kó jẹ́ sọ nǹkan kékeré táwọn kan fẹ́ lójú máa náà lọ ṣé bí ìdá ẹgbẹ́ wọn wá wádìí ní igbe kí wọ́n dẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ sójíṣẹ́ ọlọ́run ní lódodo kí wọ́n dẹ̀ sọ́dí rẹ̀ kí wọ́n mọ̀ igbe lóòótọ́ ọlọ́run lọ́ràn ṣùgbọ́n nǹkan náà kan gbé dání nìyẹn pé ẹ̀tọ́ ẹ̀kọ́ lọ́wọ́ bọ́ rán sí wa málákù ni kò yẹ kí ni o èèyàn ọlọ́run ní tá a bá sì rán màláìkà sí wọn lalabasina aleihim máa yẹ lèbìsù yìí tí wọ́n sọ ni pé ah màláìkà ni olólè máa kírun irú àwọn abáyọ̀ lè kírun màláìkà ni ah, ẹgbẹ́ òkè màláìkà ni olólè gbàwé eh, màláìkà ni ah, ọjà wa ẹ̀rí tí wọ́n bá máa mú ànú ṣé ẹ pàdé máa sọ pé bẹ́yìn náà ti rí bó ti máa ń rẹ àwa náà ló máa ń rẹ ànábì ànábì náà sáré gbogbo nǹkan tí ń ṣe wá ló ṣe ànábì gbogbo ṣáwà ó mú ànábì ànábì ń lọ oníjọ orobìnrin kan ó padà sínú ilé so gbogbo àwọn kan báyìí gbogbo tí ń ṣe wá ló ṣe ànábì so káàlì bá a máa sọ wípé kò ṣàwa náà so àwọn afáàkàn tó sọ wípé gbogbo ń tọ́sẹ̀ rẹ̀ sí ànábì àtàwọn ìyàwó rẹ̀ àtàwọn sọ ábà pátá yányán ọlọ́run jẹ́ kí gbogbo kíní yẹn ó ṣẹlẹ̀ pátá yányán kó lè bá jẹ́ kọ́fà wà tá à ń bọ̀ lẹ́yìn. so kó lè jẹ́ kọ́fà wà ń bọ̀ lẹ́yìn nǹkan náà bá kẹ́ mọ́ sọ àwọn sọ ábà nìyẹn ẹ̀dígẹ́ ni sẹ́ àwọn sọ ábà ló lè ṣe lẹ́yìn à ìbọn ló sọ fún wa pé òun ti òun ti ṣe kíní kan bá wọn àwọn sọ ábà nù ṣùgbọ́n lónìí àìsọ bẹ́ẹ̀ mà kẹlẹ́bí gẹ́gẹ́ sọ pé òun ní mọ́ni ju sọ ábà mi lọ tó bá tún kà <laughs> kò dédé o <laughs> àwọn obìnrin kan máa sọ pé ẹ na àwọn àna bí náà lọ ṣe báyìí ẹbí àwọn àna bí náà lọ ṣe báyìí lọ ṣe báyìí <laughs> so ẹni tó bá máa ló tún fẹ́ máa fi ọlọ́run fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ká lè bá a mọ̀ pé kí ni o àbàrà ni wọ́n àbàrà tá a kọ́ ẹ̀kọ́ látara rẹ̀ n ń ṣe àwa náà kó máa ṣe kí ni o ànábì sunkún ó banújẹ́ àwa náà káàánú ò lè bá a mọ̀ wípé gbogbo kínní ìpadàyàn ọ̀nà wo la fẹ́ gbà bá lò gbogbo ẹlẹ́sẹ̀ ẹ̀sán ànábì bó lànà bí tó a bá lò bẹ́ẹ̀ náà fẹ́ káàánú ọ̀ bá lò. so ànábì ò yàtọ̀ kankan nítorí yàtọ̀ òun náà ní revelation aluwahayu nǹkan kan tó bí yàtọ̀ náà nù jìbìrìlù wa ń bá ó ń sọ àwọn nǹkan kan fún un táwa ò mọ̀ ó dẹ̀ máa ń rí àwọn nǹkan tó ń bá fẹ́ kó mọ̀ ilá mani tádàmí rọ̀sọ̀ọ̀lì so gẹ́ìbù kan wà pé ọlọ́run ọba fi mọ kí ni ọ tó fi mọ àwọn ànábì ọlọ́run ìyẹn náà fi náà yàtọ̀ so bákan náà òun ló kù gbogbo àjọ rí so ọlọ́run ọba ní ntí máa ń jẹ́ káwọn èèyàn ọmọ gba ẹ̀sìn ọlọ́run ọba ṣàlàyé ẹ̀ fún wa òun náà ní kí ni o. wọ́n máa béèrè question question nìyẹn lọ́wọ́ àwọn ẹgbẹ́ wọn wọn ó béèrè pé ǹjẹ́ ọlọ́run ọba ti gbé dìde abara kan tó jẹ́ òjíṣẹ́ rí ansa àwọn dẹ wa gbẹgbẹdẹ béèrè nìyẹn kí ìlú máa di ní amú wa jọlọ́wọ́n bá ti gbé dìde abara kan tó jẹ́ òjíṣẹ́ rí gbé dìde àmọ́ òjíṣẹ́ ló ti wá sọ́dọ̀ jẹ́ abara Musa wà ń bẹ Isa wà ń bẹ abara gbogbo wọn lọ́wọ́n bá gbé wọn dé kò yóò ṣiṣẹ́ dọ́wọ́ apá dáyẹ́yẹ́ so àyàfi ìlà rìjàlán ọkùnrin làwọn òjíṣẹ́ tá a máa ń ránṣẹ́ ọlọ́run ọba ọ̀ràn obìnrin kankan ń ṣẹ́ so àní tẹ̀lé ìlànà ibnu Azmi àwọn tí wọn òní pé gbogbo ibi tó bá ti jẹ́ pé ọlọ́ba ti lo ayé náà aránṣẹ́ lọ bá Mariama òní à Mariama ti dànù bí ọlọ́run náà nù ara kò dànù bí ọlọ́run ọlọ́run aránṣẹ́ lọ bá oyin sóyin wá dànù bí ọlọ́run nù. <laughs> àwọn àfáàní rárá obìnrin kankan ọ̀já nàbí ọlọ́run èní nìyẹn ẹ̀rí tó fìdí múlẹ̀ nù ìtàn àfáàdún jà sí ni pé ṣé àlìjànù ìjà àlìjànù jáná bí ọlọ́run ṣùgbọ́n ètò fìdí múlẹ̀ ni pé àlìjànù kankan ọ̀já nàbí ọlọ́run àlìjànù kankan wọ́n máa gbọ́ tí ànábì kọ̀ọ̀kan tí bá ń lògbà tí bá ń sọ wọ́n máa gbọ́ wọn ó dẹ̀ máa tẹ̀lé bọ́lọ̀ ti ṣe wọ́n nìyẹn ṣùgbọ́n nígbà tí anabi dé ọwọ́ ayàtọ̀ sí àwọn anabi tó kù òun tiẹ̀ ó lọ bá wọn àlìjànú òun wá lọ ṣe wáàsí fún wọn dóbi àlọ́ sí gbogbo àwọn anabi tó kù tiẹ̀ nìyẹn ọlọ́run sísítà kọ̀láyìn àti èèyàn àti kíni ọ àtàlẹ́ pẹ̀lú àwọn anabi tó kù ọlọ́run wọn sí àwọn èèyàn wọn kọ̀ọ̀rọ̀ wọn sí gbogbo àwọn àlìjànú bá wà ní ibi tí wọ́n máa ra àwọn anabi yẹn sí wọ́n máa gbọ́n so ló fi jẹ́ pé ìgbà tí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ pé tí wọ́n gbọ́ tànàbí nǹkan kùránì wọ́n ní àwọn ti gbọ́ tí Musa ti kíni o tó ti karú kíní yẹn rí ẹ̀rí ẹni rẹ̀ wọn ò sọ pé Musa wá ṣe kíni o ọ wá ṣe dáwà fún àwọn wọn ló ṣe kíni o ọ kàrí so ànábì ṣe kíni o ànábì ṣe dáwà fún wọn so ọlọ́run ọba ti gbé abara dìde lójijì ṣe ṣùgbọ́n ta lọ́lọ́run bá máa ń gbé dìde o ọkùnrin ọlọ́run bá máa ń gbé dìde kìí ṣe obìnrin ta ọlọ́run bá sì máa ń gbé dìde o ta ni o èèyàn ọlọ́run bá máa ń gbé dìde kìí ṣe kí ni o àlìjànú kìí dẹ̀ ṣe màláìka náà. ọlọ́run ọba wa fún wọn ní àpèjúwe wa pé ó ti dá wọn lóhùn pé gbogbo àwọn ànábì ọlọ́run ọba tó ṣáájú lọ abara ni wọ́n ọlọ́run á ní kúl làwùkánà fìlà àrùdè màláìka ká ní lórí ìlẹ́lẹ̀ tá ń gbé yìí ìta ṣètò rẹ̀ ni pé màláìka ni ó máa gbé lẹ́ẹ̀lẹ̀ sẹ́yìn pé ọ̀dọ̀ ọ̀dọ̀ ṣètò àwọn tá a ta tóbi tọ́lọ́run ọba dá mẹ́ta ni màláìka àlìjínú àti àlìínsù ibi tọ́lọ́run láwọn máa gbé nìyí àwọn àlìjànú ẹ̀gbẹ́ omi inú ibi tó bá dákẹ́ rọ́rọ́rọ́ inú gbójìgìjìjì sọ ibẹ̀ làwọn máa ń gbé àwọn náà sì tún máa wá sínú ilé wa gbé pẹ̀lú wa àwọn máa ń jọ bí àwọn máa ń yọ àyè gbé tiwọn ni sọ <laughs> bọ́lọ́run ti ṣètò tiwọn ni àwọn màláyíkà sánmà lọ́lọ́run ṣètò wọn síbẹ̀ káláwa èèyàn lọ́lọ́run bá ní a wà níbì kan nínú méjèèjì ni bóyá a wà ní sánmà a wà níbi táwọn àlìjànú ń gbé ètò ọlọ́run ni bó ti ṣe fẹ́ nìyẹn tó bá gbé màláìka ni yóò bá máa gbé ilẹ̀ ẹlẹ́yìí láwùkánà fìlẹ̀ àrídì màláìka. tẹ́gbẹ́ àwọn ni wọ́n máa rìn lórí ilẹ̀ ẹlẹ̀ mutima inin tọkàn wọn balẹ̀ yẹn ló fi jẹ́ pé àwọn màláìka ibi tọ́lọ́ bá ní wọ́n ti máa rìn nìyẹn sánmà ni sánmà lọ́wọ́ bá màláìka ó ti máa rìn ẹ̀kọ̀ọ̀kan ọlọ́run bá ní wọ́n máa wálẹ̀ ẹ̀lẹ̀ ẹ̀kọ̀ọ̀kan nílé látúlẹ̀ kọ́dírì tàná zalùmọ́lá ìkàtú wàrúró òfin. so wọ́n wálẹ̀ nìyẹn ọlọ́run sọ pé wọ́n ń sọ̀kalẹ̀ bá wọn jìbìrì rẹ̀ sọ pé màláìka kan ò lè sọ̀kalẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run torí pé kí ni kò bọ́ọ̀lù sọ̀kalẹ̀ ọlọ́run bá ní ó fún yọ̀ǹda bí kò sọ̀kalẹ̀ wọn ọlọ́run bá ò pé pé màláìka kan wá sọ pé òun ò gbé sẹ́mọ̀ mọ́ oorun ti mú òun bẹ́ẹ̀ àbí <laughs> kọ́ ayé lẹ́lẹ́ fẹ́ wá máa gbé rárá <laughs> ìjọba bá máa gbé tiẹ̀ ọlọ́run ní pé kánímàlà ìkà lọ́ba wà lórí ilẹ̀ ẹlẹ̀ tí wọ́n ń rìn níbẹ̀ ìní báwa náà ti ń rìn tọ́kàn wa balẹ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ tá à ń lọ tá à ń bọ̀ ti ṣètò àwa nìyẹn àwa ọlọ́run bá ní ká máa ọlọ́run bò ní káwọn màláìka wa máa rìn kọ́ máa rìn fandafanda lẹ́yìn kí wọ́n wá kí wọ́n wá ṣe tí wọ́n wá ṣe wọ́n wá sálámà sí wa ni wọ́n wá ṣe nǹkan kan ni wọ́n yanjú ẹ̀ báyìí àwọn màláìka kan wá ní àsìkò asiri àwọn kan padà wọ́n wà ní àsìkò subi wọ́n pa so gbogbo àwọn kan báyìí wọ́n wá ṣe nǹkan kan ni wọ́n dẹ̀ ń padà wọ́n wá wọ́n sì ń padà ọlọ́run bò ṣe pé kí wọ́n wá kí wọ́n wá jọ pé ibi tá a fẹ́ wá máa gbé nìyí kò sí bẹ́ẹ̀ wọ́n ń gbaṣẹ́ fúnra wọn ni àmàlàkà kan wà dẹ́pọ̀ lọ́dẹ̀ tún pé ti wà á tẹ́ pé àwọn eléyìí ni wọ́n mọ intanṣe ní gbogbo ìgbà ní gbogbo àsìkò àwọn yẹn wà pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wa kọ̀ọ̀rínù ni wọ́n jẹ́ fún wa méjì ni wọ́n wà pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan màláìka náà dẹ̀ ni wọ́n ṣùgbọ́n àwọn yẹn kú lọ́dọ̀ wa ṣùgbọ́n àwọn ọmọrin kú wọ́n wà pẹ̀lú wa ni ẹgbẹ́ ni wọ́n máa rìn lórí ilẹ̀ ẹlẹ́ fọ́ndáfọ́ndá ọ̀rẹ́lẹ́gbẹ́ àwọn màláìka ló bá ń rìn lórí ilẹ̀ ẹlẹ́ fọ́ndáfọ́ndá ọlọ́run àwa fẹ́ rán nàbí sí wọn tá a láràn sí wọn náà. ọlọ́run ìlànà zanna àléhìn mina sàmà ọlọ́run á sọ̀kalẹ̀ fún wọn láti sánmà málàkà rọ̀ṣùlà ọlọ́run màláìkà kan náà wa rọ̀ṣùlà ni ó jọ jíṣẹ́ fún wọn àwọn anínú náà tún wá jíṣẹ́ fún wọn láéláé ẹ tó ń sọ so ara wọn náà láṣẹ kí ni ó láàrán sí wọn ṣùgbọ́n àlìjẹ̀nu ọlọ́wọ́n bò fáwọn lánàá bí ọlọ́wọ́n bò ṣàlàyé fún wọn káwọn pé kí ló dé bí jẹ́ pé àwọn ará àlìjẹ̀nu ọlọ́wọ́n bò ọ̀ràn sí wọn kò sẹ́ẹ̀dì tó fi díẹ̀ mọ́lẹ̀ so lẹ́yìn pé wọ́n ń gbọ́ sí àwọn ànábí ọlọ́run àwọn ànábí ọlọ́run tí wọ́n bá ti wà lábẹ́ rẹ̀ bí ìbàdí pọ́lọ́ máa rán wọn sí wọn náà ni so látara bẹ́ẹ̀ òun náà ni àwọn tó bá wà nínú wọn wọn wà máa jíṣẹ́ fún wọn so àwọn kan wà nínú àwọn àlìjànú tí wọ́n ń jíṣẹ́ fáwọn àlìjànú tábàlà ní àwọn òjíṣẹ́ nínú àwọn àlìjànú àwọn tó ń jíṣẹ́ fún wọn lásán ni ẹ báyìí ẹ báyìí àwọn tó ń ṣe dá wà láàrin wọn so eléyìí ẹ̀rí tó wà rọ́ọ̀jẹ̀ táwọn àfa mú so látara bẹ́ẹ̀ tọ́ ẹ pé màláìkà ló bá ń bẹ lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀ màláìkà náà ni ó ṣe kí ni o òun náà ni ọlọ́run bá máa rán sí wọn tó pé ìṣesí wọn jọ bá ara wọn mu náà. ọlọ́run tún wá ní kí ànábì òtún sọ fún wọn wípé kúl ìwà ànábì tún ṣàlàyé fún wọn kí ni kánábì ò ṣàlàyé fún wọn sọ pé káfá bìláì kafa billahi shahidan bayni wa baynakum ọlọ́run ọba ó ti tó bá àtọ́wá ń bẹ̀yẹn zaidan ni bóun ti máa wá pẹ̀lú kàfá nìyẹn káfá Allahu shahidan ọlọ́run ọba ti tó gbogbo nǹkan ọlọ́run ọba ti tó ṣùgbọ́n lábala bí shahidan ọlọ́run bá fẹ́ ló ń bẹ̀ ọlọ́run ọba ti tó ní ẹlẹ́rìí fún mi láàrin yín àti láàrin mi àti láàrin yín ìyẹn ni pé iṣẹ́ tọ́lọ́wọ́n bá ní kí n wá jẹ́ fún yín mo jẹ́ fún yín ìbéèrè tẹ ẹ béèrè fún kìí ṣe béèrè tó wúlò ẹ ẹ lè fi béèrè yẹn ṣe excuse níwájú ọlọ́run ọlọ́run ti mà wípé ẹ gbọ́ iṣẹ́ yẹn yé dáadáa gbogbo ń tẹ́ ẹ dìrọ̀ mọ́ nǹkan tí ò tó nǹkan lẹ dìrọ̀ mọ́ ànábì wa parí ẹ̀ wípé ọlọ́run ti tó ní kíni o ẹlẹ́rìí bọ́lá bá níbi tí wọ́n fọlọ́run sí ẹlẹ́rìí nìyẹn ìgbà tó parí iṣẹ́ rẹ̀ ní àròfà tó ṣe ájì fi ìjátìlúwàdà ànábì jíṣẹ́ fáwọn èèyàn ní ìjátìlúwàdà ó ní ìwọ ọlọ́run Allahumma shahad bi anni balagtu ìwọ ọlọ́run máa ṣẹ̀rí pé mo ti jẹ́ṣẹ́ mi pé ànábì máa fọlọ́run sí ẹlẹ́rìí pé ìtọ́lọ́wọ́n bá ní kó wọn wá ṣe òun ṣe kí ni o òun ti ṣe ìlànà fábí sọ pé a gbọ́dọ̀ fi nǹkan kan kún sí ànábì a sì gbọ́dọ̀ yọ nǹkan kan kúrò níbẹ̀ ẹ̀yin bá ti fẹ́ fi nǹkan kan kún tó fẹ́ yọ nǹkan kan kúrò níbẹ̀ ó sọ pé ànábì ṣàbòsí nìyẹn sọ ànábì sọ pé ọlọ́run ti jẹ́lẹ́rìí pé mo jíṣẹ́ ọlọ́run ọba ti jẹ́lẹ́rìí kí ló jẹ́rìí lórí alátẹ̀bílígì rìsáàláàtì pé mo ti jíṣẹ́ tọ́lọ́run bá gbélé mi lọ́wọ́ tọ́lọ́run bá jẹ́lẹ́rìí lórí nìyẹn fún àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run ti jẹ́lẹ́rìí láàrin mi àti láàrin yín nam. ọlọ́run ọba ináhù ọ̀nà wo la fẹ́ gbọ̀n pé ọlọ́run ọba máa ń jẹ́ ẹlẹ́rìí òní yìí nítorí pé ọlọ́run jẹ́ kánà kọ̀bírọ́n bàṣírọ́n bí ìbàdí kánà kọ̀bírọ́n bàṣírọ́n bí ìbàdí kẹ́límẹ́tù kọ̀bír ìtumọ̀ tó máa ń túmọ̀ sí tí ó jẹ́ lóòótọ́ ló jọ fíìlì akùbárọ̀ ó fún yàn nírò ó jọ píìlì àkùbàrọ̀ ó ìnfọ́ọ̀mù èèyàn ṣẹ́ni wọ́n á fẹ́ túmọ̀ sọ pé ọlọ́run ọba kánà kọ̀ bí rọ́ńbí ìbàdí wọ́n ní orí mẹ́rin sẹ́ kí wọ́n fẹ́ sẹ́ mẹ́ kò ní túmọ̀ báyẹn kọ̀ bí rọ́ńbí ìbàdí ọba tí yóò máa ṣe information pẹ̀lú àwọn ẹrú sí rẹ̀ ìtumọ̀ orí wọn báwọn ló túmọ̀ pé kí èsè kọ̀ bí rọ́ òkú ṣe àkùbàrọ̀ ló túmọ̀ sí ìtó túmọ̀ sí ni pé ọlọ́run ọba hálìmọ́ kọfáyà alùmùr ọlọ́run ọba mọ gbogbo àwọn àlámọ̀rí tó bá pamọ́ ọlọ́run ọba mọ ló mọ túmọ̀ sí kọbíir kápọ́lọ́ ní alikọbíir ọba tó mọ ń tọ́ pamọ́ kápọ́lọ́ ní alalim ọba tó mọ ń tọ́ pamọ́ àti nǹkan tó hàn so ọba tó mọ̀ ni so la máa túmọ̀ sí bí ìyẹn ni pé alimọ̀ bí wọ́n máa lo bá pẹ̀lú ẹ̀ kọ̀bírọ́n ọba tó mọ̀ ni bàṣírọ́n ọba tí ń wò ni so méjèèjì lọ́wọ́ ọlọ́run wo gbogbo wa báyìí ni kò sẹ́ni tí ọmọ ogun ti ń ṣe ó ń wo gbogbo wa báyìí ó dẹ̀ mọ gbogbo oníkálukú wa ń ṣe bí ìbàdí gbogbo èèyàn ló máa túmọ̀ sí báyẹn tó kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ti wọ bẹ̀ báwọn so ìbàdù nígbà míì a máa túmọ̀ sí wá ìbàdù rahman àwọn tí ń sọ bẹ́ẹ̀ mùsùlùmí nìkan náà sọ. So ṣùgbọ́n níbi bíi ìbádùn rahman ìbádùn rahman ìbádìí gbogbo bíi àti kèfèrí àti kíni o àti mùsùlùmí gbogbo wọn ni wọ́n jẹ́ ìbádùn lọ ṣùgbọ́n àwa mùsùlùmí àwa jẹ́ ìbádùn là bìlìsánìlì wáàkẹ́ à ń ṣe dọ́là bá ní ká máa ṣe àárín dọ́là gbogbo náà bá ní ká máa ṣe tá a bá wò ó òun là ń ṣe ẹrúsìn ọlọ́run la jẹ́ bẹ́ẹ̀ dáhùn kèfèrí náà ẹrúsìn ọlọ́run ni wọ́n àwọn nínú ọkàn wọn ni wò ní sọ̀rọ̀ náà ni wọ́n jí ayẹyẹ lórí ṣùgbọ́n ọlọ́run ní tì wọn lọ bí wọ́n fẹ́ lọ kí ọlọ́run jẹ́ ọmọ ọlọ́run ọlọ́run tún fi yà jẹ́ tí ó jẹ́ ìyà tí wọ́n tún tì mọ́lé tí wọ́n tún náà bàjẹ́ kọ́ra so ọlọ́run ọba ń ṣe ara pa jẹ́rú lábẹ́ nìyẹn so nítorí àwọn afẹ́kẹ́ yìí ó ṣe ni ó mọ̀ ṣe tóbi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí gan tí wọ́n máa kí kèfèrí ọmọ ọlọ́run tí yóò fi gbogbo ti ń tí yóò sì fẹ́ kọ́lọ́ ni ọmọ pé ọlọ́run bá kápá kó ṣe so látara bẹ́ẹ̀ òun náà ni wípé ọlọ́run ọba kánà kọ̀bí ìrọ̀nù ọba tó ń mọ gbogbo ìtọ́pamọ́ ni gbèyìnbáàdì ì nípa àwọn ẹrú sìn rẹ̀ bàṣírọ̀n ọba tó rí gbogbo wọn. sọ ọkọ̀ pamọ́ fọlọ́ wọn bá ṣe pé abala bí dáhùn sọ̀rọ̀ yìí lórí abala àwọn kẹfẹ́rí là ń sọ̀rọ̀ yìí lórí so ti kó gbogbo ìbádùn yẹn máa túmọ̀ kí ni ọ àti mùsùlùmí àti kẹfẹ́rí náà. so àyà eléyìí ó ń fìdí ẹ̀ múlẹ̀ gbólóhùn tó jẹ́ wípé ó máa ń wà òṣìṣẹ́ ọlọ́run ọba ò lè má sọ ọ́ tó bá fẹ́ ṣe kútúbátulẹ̀ ájà táwa náà bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ká fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ nígbà míì tá a fẹ́ kọ́ ṣe kútúbátulẹ̀ ájà àwa náà a lè má sọ ìtọ́jẹmọ́ gbólóhùn yìí èyí tó jẹ́ pé ìdáyà tó taofik ìdáyà ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run nìkan ló ní ìdáyà yẹn lọ́dọ̀ gbogbo ànábì ọlọ́run ni o àáfàá ni o ẹni tó ṣe dáwà ni o ìdáyà tó lè irishadi lọ́wọ́ lọ́dọ̀ wa ìdáyà tó lè irishadi ni pé a máa sọ pé ká fún yàn ká bá eléyìí ọ̀dà eléyìí lọ́dà ṣùgbọ́n nínú ọkàn yẹn tó máa yí ọkàn yẹn tí ó fi mọ̀nà ọlọ́run nìkan ló ní ọlọ́wọ́ bá ń sọ bíbí kò gbé sọ́wọ́ ẹnì kankan òní máa ṣètò rẹ̀ ẹ̀dá àwọn bàbá wàá ṣètò ẹ̀ fún ẹnì kankan lè ṣe kí ni ó ò lè ṣètò ẹ̀ fún so ànábì ò lè má sọ mọ́ inú ọ̀rọ̀ rẹ̀ òun náà pé wàá máa ń yá di lọ́ọ̀hù. ẹnikẹ́ni tí ọlọ́run ọba bá fọ́nà máa. fàhùwálé mọ́hùtàdì irú ẹni bẹ́ẹ̀ wọ́n méjì wá ní márífà ẹni tó mọ̀nà ẹni tó ọba bá tọ́ sọ́nà òun gangan kí ni o òun lọ́ mọ̀nà wọ́n ti sọ́mọ̀ ẹ̀ pé kí o kò sí mọ̀nà míì mọ́ tó yàtọ̀ sí kí o ìmọ̀nà tó Ọlọ́run bá sí ìmọ̀nà tó bá ti yàtọ̀ sí àánú ni so tó wá fẹ́ máa sọ yí pé ẹnìkan mọ̀nà ẹni tó sọ pé ó mọ̀nà ní kí ni o ẹni tọ́lọ́run ọba fi mọ̀nà ni pé ẹ bá wa òun ló mọ̀nà ẹ bá ní mi là á dì mọ́ tó yàtọ̀ sí mọ́ gbà pé ẹni yẹn mọ̀nà o kò mọ̀ nǹkan kan ẹ̀rín wàmáyúlìl ẹnikẹ́ni tọ́ba wa jẹ́ pé ọlọ́run ọba ò fi mànà ọlọ́run ìmànà ò tí ì tọ́ sí i ọlọ́run abẹ́ sọ fún wa pé gbogbo àwa tá a wà láyé yìí gbọ́dọ̀ ká máa dá wà ṣètò a tọ́ sọ́nà láéláé falantẹ́jìdàláhùn àwòlíyà ò lè rí ìwà ànábì ò lè rí fáwọn ẹni yẹn aoliya ẹni tí ó ràn wọ́n lọ́wọ́ ìyẹn ni pé nù sọ̀rọ̀ àwọn tí ó ràn wọ́n lọ́wọ́ tí wọ́n fi ní kíni o ìmánà mindúù ni ìtọ́yà dọ̀sọ́lọ́ kò sẹ́ni náà tó lè fún ní mọ̀nà yẹn ló fi jẹ́ pé àwọn tá a bá ń ṣe dáwà ẹ jẹ́ a máa ronú sí àyà yìí náà dáadáa ẹ̀dá lọ́dọ̀ ẹlòmíràn lẹ́gbẹ̀ẹ́ tá a bá ń ṣe dáwà fún yóò sọ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ jáde lẹ́nu dé ọbẹ̀ lè pé àà ká má má ṣe bẹ́ẹ̀ àwa tá a bá ń ṣe dáwà ká má ní sùúrù nínú àwọn àdìsí tá a ti kà fún wa rí síwájú òun náà ni pé wọ́n ní èèyàn méjì kan wà àdìsí yẹn wà nù Bukhari nù Bukhari wà ẹ́ sọ èèyàn méjì kan wà tó jẹ́ wípé àwọn méjèèjì ìkan dáadáa nìkan ni máa ń ṣe ní gbogbo ìgbà ìkejì wa ní aburú ni máa ń ṣe ní gbogbo ìgbà gbogbo gbàdélé bá ti wá ń ṣe dáadáa ó ń fẹ́ lọ ṣe dáadáa yọ bá níbi títí sàbúrú ìkórè pé ilé ìsìn náà nílò yìí ó ń lọ mọtí ni. tọ́ ọ wá sún náà jọ kàn pé àà ah, ah, wọ́n fi ṣe wọ́n ni <laughs> so inú wa wa ìyẹn wa bí inú gan ẹ bá sọ pé ọlọ́run ò lè forí jì ọ̀wọ́n láéláé <laughs> ọlọ́run ò lè forí jì láéláé ó dàbọ̀ àwọn àdìyàdì tó lálàáfíà ni àlìkíámà ṣẹlẹ̀ ọlọ́nkà méjèèjì síwájú alámẹ́lẹ́ ọ̀hún kí ni wọ́n sọ ah, òun sọ bọ́lá òun lè foríjì láéláé <laughs> ọlọ́run ní òun foríjì ìwọ òun da gbogbo sẹ́ẹ̀rẹ́ nù máa lọ sí ọmọ sọ olóbi jẹ́ pé a gbọ́dọ̀ máa sọ́ra dáadáa sọ ọlọ́run ọba ẹlẹ́sẹ̀ lẹ́nìyẹn ó lè máa kírun ó lè máa ṣe gbogbo ẹ̀ àṣọ bí kéèyàn máa dẹ́ṣẹ̀ o ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn bó ti tóbi tó yẹn ọlọ́run lè sọ pé òun ṣàforíjì yẹn fún. àwọn dáhùn náà tún kírun dáhùn gbáwẹ̀ dáhùn ṣe gbogbo ẹ̀ dáhùn ṣe dáadáa yẹn a lè fi nǹkan tíntín ní báyìí táàfì bá gbogbo a lè fi nǹkan tíntín ní táàfì bá gbogbo dáhùn ṣe yẹn àfi bàjẹ́ ọ̀rọ̀ ẹnu lásẹ̀ báyìí ọ̀rọ̀ ẹnu a lè fi bá gbogbo ṣẹ́jẹ́ gbogbo ṣẹ́ náà ti ṣe téèyàn gbáwẹ̀ tó kírun tó ṣe gbogbo ẹ̀ tó de gbogbo ẹ̀ náà ṣe yẹn lè fi ọ̀rọ̀ ẹnu lásẹ̀ báyìí yẹn lè fi bá gbogbo ẹ̀ jẹ́ ọ̀rọ̀ tuntun ilé ọkàn sọ yóò sì bá gbẹ̀gbẹ̀ ká máa sọ̀ra dáadáa láti lè máa sọ̀rọ̀ lẹ́nu àbí láti lè máa ṣe àwọn kankan so ká gbà pé ìdáyà ọwọ́ ta ló o ọwọ́ ọlọ́run ló wà so látara bẹ́ẹ̀ ọlọ́run àwọn tá a bá wá fún nídáyà o ò lè rí fún wọn. o ò lè ráwọn tí ó ràn wọn lọ́wọ́ tó wá yàtọ̀ sọ́lọ́wọ́n ọba náà. sọ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa báyìí pé wànà ṣùrùhùn yàó màlìkì yá màdì wọn wà ní ìdáyà yẹn ò kàwọ́ ọlọ́run o ẹ bá ti kú tí ò kírun ọlọ́run lè forí jìn yẹn tí mo sọ fún ọ lẹ́ẹ̀kan yẹn òun ní nǹkan tọ́lọ́run sọ pé òun fi forí jìn o kọ́mọ́ àròkè bẹ́ẹ̀ ó bá kèfèrí kú ọlọ́run ọlọ́run sọ pé ẹ bá kèfèrí àbọ̀ bá ṣíríkù kú ọlọ́run lè forí jìn láyé láyé àwọn tọ́lọ́run máa ń sọ bí ni pé àwọn tó bá ṣíríkùkù tí wọn ò rí dàáyà kankan ọ̀rọ̀ ni kí ni ọ́ wọn nà ṣòro hùn. a kó wọn jọ níjọ́ gbéǹde àlìkìyàmọ̀ kí wọ́n ní o aláwùjú ìhìn fèsì ni wọ́n fi máa rìn tiwọn wọn ò ní fẹsẹ̀ rìn níjọ́ gbéǹde àlìkìyàmọ̀ so fèsì onímọ̀ ṣe kí ni ọ òun ni wọ́n máa fi rìn ojú wọn báyìí òun ni wọ́n máa ṣe kí ni ọ òun ni wọ́n máa fi rìn sọ àdìsí tó wà ní Bukhari àti Muslim àdìsí Anas bin Malik wọ́n ní ana rajulan qala ya nabiy Allah wọ́n ní ọkùnrin kan bá nàbí bá nàbí sọ̀rọ̀ àyà yìí òní kayfa. كيف yóò ṣàrùlẹ̀ على aláwàjì báwo ni wọ́n ti sọ pé kèfèrí tó bá díjọ́ bí alìkè àmọ́ ojú rẹ̀ ni wọ́n máa fi rìn òun tó gbé ṣe bẹ́sẹ̀ la fi rìn bóyá ẹni tó fẹ́ forí rìn àbí ó lè ó forí rìn dà bẹ́ẹ̀ bá tẹ̀ jẹun ní acrobatic gan ìgbà mélòó ni ó fi forí rìn dì yàwó máa lè yọ ní alìkè àmọ́ bóyá ló ti forí rìn àlẹ́bí fún ní best answer kò ní àlẹ́ sàlẹ́ di àmṣáwù alárìjìláyé ní fi dúnìyà kọ́ọ̀dìrán àlà ànyẹ̀mùsíyàwó àlàwájì yìí yẹ́wò mọ̀lẹ́kìyàmà ṣé ẹni tó ní kọ́ máa fẹsẹ̀ rìn láyé ẹsẹ̀ méjèèjì ṣé kò wá ní lágbára láti ṣe kó máa forí rìn tó bá ti jẹ́ gbẹ̀yìn àlìkìyàmà kó máa fojú rìn fèsì ẹ̀ kó máa fi rìn tó bá ti jẹ́ gbẹ̀yìn àlìkìyàmà. ṣé ọ̀yọ́ yẹ máa wò pé ọlọ́run ló wo ṣe nǹkan kéèyàn máa sọ pé bóòlù ọlọ́run ó ti ṣe náà ẹ̀ explain rẹ̀ fún mi ìbéèrè kí ìbéèrè ni nǹkan tó wá béèrè yẹn sọ ànábì sọ fún pé kí ni o ìbéèrè kí béèrè ni ọlọ́run ó kó wọn jọ níjọ́ gbéǹde àlìkìyàmà kí ni o ara ń dábì dáwọn kèfèrí mọ̀ níjọ́ gbéǹde àlìkìyàmà ni pé kí ni wọ́n máa ṣe o ojú wọn ni wọ́n máa fi rìn sọ ojú wọn ni wọ́n máa ṣe kí ni o òun ni wọ́n máa fi rìn náà. sọ tí wọ́n bá wá rìn pẹ̀lú ojú kí ni tún wá jẹ gbogbo wọn ama amuya umuya umu jẹ afọ́jú wọ́n jẹ kí ni ọ afọ́jú so tí wọ́n bá wọ pé àwọn kèfèrí máa jẹ afọ́jú nígbà tí wọ́n bá jẹ afọ́jú kò ní rí náà <laughs> ti lọ tafsiri tọ́bárí àdìsí ẹ̀wọ̀ daraja tó hasan látọ̀dọ̀ ibn abbas òun ló túmọ̀ àyà ìfún wa tó fi jẹ́ wípé sọ ntẹ́màtí pé tẹ́màtí pé túmọ̀ umuyan ìyẹn ni pé ìdáàmà túmọ̀ ẹ̀ ni pé wọ́n jẹ́ afọ́jú láyàrá ó nà ṣe à ń yà sólùrù ìdáàmà túmọ̀ ẹ̀ sí nìyẹn wọn ò ní rí nǹkan kan tí ó dùn mọ́ wọn nú ní tí wọ́n máa rí ni pé gbogbo tí wọ́n máa bà wọ́n nínú jẹ́ ni wọ́n máa rí ní tí wọ́n já fọ́jú sí nìyẹn wọ́n fọ́jú láti lè mọ́ rí kí ni o nǹkan dáadáa ṣùgbọ́n wọ́n máa rí kí ni o gbogbo nǹkan tó bá burú bí kí wọ́n rí pé ìyá tí ń bọ̀ wá jẹun lọ́ọ̀kan nì tẹ́lú o ti máa bàálẹ̀ ìyá kan ó sì wà nù ìyá mi sobi kọ́lẹ́nì kejì ẹ̀ ti ń jẹ́ ìyá kan pé ìyá tó tóbi tó bá lẹ́lẹ́ tó ń jẹ lónìí ju tó ń lọ so gbogbo àwọn kan tí ò ní tẹ́ lọ́rùn ni ọ máa rí wà búkímà ẹ̀dá ń búkímù ni ẹni tí ò lè sọ̀rọ̀ ṣé kọ̀ wá ní lè sọ̀rọ̀ ni Ibn Abbas ni pé láàyè ntì kú nàbí ujàtì yóò máa sọ àwọn ọ̀rọ̀ míì bí kò máa pariwo aa ah, yéé nínú náà yóò máa pariwo ohun àwọn ará náà máa wà ń bẹ̀ ìwọ̀n màlágàdọ́ wà ń bẹ̀ wò ó délé gbọ́n kankan sọ. So, yóò máa yóò máa jẹ́ ẹni tí ó máa sọ̀rọ̀ ṣùgbọ́n láyé ń ti kú ná bí kí ni ó bè ó jà tì ní gbogbo ọ̀rọ̀ tí ó máa sọ ọ̀rọ̀ pé kí ni ó ń rí nira òní ó ṣe kí ni ó ní ó sọ ọ̀gá máa sọ òun lọ́rọ̀ kan tó ń fẹ́ sọ tí òun fẹ́ fi ṣẹ̀rí ara òun pé kọ́ ẹ̀kú wọn wọ̀ náà kò lè rí sọ ìtì kí ni ẹ̀ ò bókun náà.

oníbùnú abasi ti ràn wá lọ́wọ́ lórí ẹ̀ tí a fi lè gbọ́ yé pẹ̀lú àdìsí tó fìdí múlẹ̀ náà bóyá return. ọlọ́run ilé wọn iná ajá ànámà ni a lọ́lọ́la nam ààyè wọn iná ajá ànámà ni nam. kúlàmà kọ́bàt òun náà tẹ̀síì tó lágbára díẹ̀ ni kúlàmà kọ́bàt sídìnnà ahùn sẹ̀ ìrà. so nígbà tí iná bá ti ṣe máa ní iná kú náà ń pè ní cobalt <laughs> so ṣé náà wàá kú ni ìbẹ̀rẹ̀ láti mọ̀ pé iná ò lè kú láéláé a máa ṣàlàyé fún wa kó la máa cobalt yàgbẹ́ ìyá lọ́lọ́ba náà ló lọ́ba iná ọlọ́run ò sì lè kú láéláé iná ọlọ́run ò lè lọ́ọ̀lẹ̀ láéláé kó la máa cobalt fúnra ọlọ́run rẹ̀ ọlọ́run sid náà hùn àtúnṣe àlékún fún wa iná yẹn ṣé náà yẹn ò wá lọ́ọ̀lẹ̀ ni tó bá lọ́ọ̀lẹ̀ wọ́n ìgbé ìyá wọn lọ́ọ̀lẹ̀ nìyẹn àgbẹ̀ náà mi nìyẹn tí tí náà yẹn bá lọlẹ̀ ó mi gbé ni ìyá yẹn lọlẹ̀ nìyẹn ó ìwé ó tún wá máa lo òkè sí ìyá kèfèrí dẹ̀ni nínú ná láyà tòrún ara tí iná kọ́kọ́ nínú yẹn wọn ò ní sinmi wọn máa jìyà yẹn lọ ni ìyá yẹn wà máa lékún sí ni kò ní dínkù so àwọn àgbàgbọ́ yáyà yẹn yé lọ́la sí ọlọ́ba yóò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ náà subhanaka Allahumma bẹ ila ila ant astaghfiruka wa atubu ó ń ṣe dáadáa sí àwọn mùsùlùmí kódà ó tún náà bùbá rìsìkì ẹ̀ láti pé kí ẹ̀sìn Islam lè ìlọsíwájú ṣé irú ẹni bẹ́ẹ̀ yẹn ṣé Ọlọ́run lè fi oríjì kó tẹ́wọ́ gbà tó bá jáde kí á mọ̀ ẹlẹ́nkejì ni pé grandma mi kò kí ń ṣe mùsùlùmí ṣùgbọ́n bàbá mi mùsùlùmí ni ó wá jẹ́ àkọ́bí màmá yìí ṣé tí màmá yìí bá kú ṣé bàbá mi lè sin màmá yẹn kó tún pe àwọn àfa láti ṣàdúrà fún àbí kí bàbá mi má débi òkú yẹn rárá kó má náwó ẹ̀ láti pé kán fi ṣe òkú màmá. so ìbéèrè wa ó máa jẹ́ ṣókí torí pé a níwàásí náà ní àgbẹ̀yìn so níbòmíì àwọn sì máa sáré wọn tó máa pè wá ni so ìbéèrè alákọ̀ọ́kọ́ kèfèrí tó bá kú tí o bá ti jẹ́ mùsùlùmí tó dẹ̀ ṣe dáadáa tó pọ̀ sínú kódà kó àwọn kèfèrí wọ́n tún láwọn sponsor wá sínú Ramadan táwọn afáà kan sọ pé ẹ tún ṣàdúrà fún wọn kèfèrí yẹn kàn ṣàṣe dànù ni tí ò sí èméjì bẹ́ẹ̀ àbàdàbà tó jẹ́ mùsùlùmí ló tó lè rí gbogbo àwọn orí yẹn gbà tó bá di mùsùlùmí lónìí gbogbo dáadáa tó ṣe sẹ́yìn ọlọ́run bó darí ẹ̀ padà fún un lọ́jọ́ bá di mùsùlùmí tó fi kú kò ní ní ẹ̀san kankan lórí gbogbo àwọn dáadáa yìí so àmẹ́yẹ àdìsí ló wà lórí eléyìí tí ò sáyé fún mi láti máa kà fún wa tí àwọn yẹn wá gbọ́n ọmọ bèèrè lọ́wọ́ ànábì direct gangan báyìí wọ́n sọ pé kò lè dé ba láéláé so àmẹ́yàn náà mọ̀ nígbà jà ìlú yàtọ̀ jẹ́ pé àmọ́ náwó gan ànábì kò lè nǹkan kó lè dọ́dọ̀ rẹ̀ ó ti kú ní kèfèrí kò sí tó fẹ́ dé ba pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ grandma àbí nǹkan tẹ́ sọ sọ nàbà fi lè kú tí dáàdi yẹn bá ti ráwọn tó lè bá wọn wọ́ wọn jù sínú kòtò so kí wọ́n fi wọ́n lẹ̀ kí wọ́n bá wọn wọ́ síbẹ̀ ṣùgbọ́n tí wọ́n ni tí yóò lè bá wọn wọ kí wọ́n wọ fún ara wọn kí wọ́n ra mọ bí wọ́n tọ́ra sí wọ́n bá sọ kí wọ́n sọ àbúrò wọn sínú lẹ́yìn iṣẹ́ náà bẹ́ẹ̀ sí náà lọ sórí pé ó ti ṣẹlẹ̀ sí Ali tó jẹ́ àlífà ẹlẹ́ẹ̀kẹrin bàbá rẹ̀ gangan so ọgbà Islam so bàbá yìí dáadé tí wọ́n sọ yẹn náà ní ìsìn tatún ni àbùtọ́lì olótọ́jú ànábi tó fi dàgbàrà gbà tẹ̀wé lè yùn ní ká ó dùn lẹ́jú wọn dẹ́yìn sọ lọ bàbá tiẹ̀ ni olótọ́jú ànábi tó fi dàgbàrà gbà gbàdé ọ̀sẹ̀ tí ó wà níbi lọ wọ́ sí kòtò kọ́kàn padà wá oní náà lọ wọ́ sí kòtò ó sì padà wá níbi dẹ̀ ṣàdúrà fún púpọ̀ pé fún Ali pé pé ẹ̀sìn tó ṣe yẹn kí ọmọ tó lè sọ pé kí ni irú àwọn kan báwọn pẹ̀tẹ́ ẹ̀sìn nǹkan tó tóbi ni àyè compromise pẹ̀lẹ́ sí kí ọmọ compromise ẹ̀sìn nǹkan tó dáa so àyànkẹ́ mọ́rọ́ gèdè gbà wà láyé àyè compromise ẹ̀sìn ó dẹ́ lé ó kàn fẹ́ kí ó fẹ́ kó jẹ́ dáadáa fáwọn míì tó kú lẹ́yìn ni tá a bá ti compromise gbogbo àjọ dìmọ́ra wa tani à kò lè tó bá àwọn ẹ̀jẹ̀ àjọ ẹ̀rù ká ti bá gbogbo ẹ̀jẹ̀ àrùn àwọn yẹn lọ́wọ́ lálìkì àmọ́ wọ́n máa ṣépè fún wa lálìkì àmọ́ ni sùmọ́tẹ́ ẹgbẹ́ nìkan nǹkan yẹn ṣẹlẹ̀ sí àṣebá yẹn fún so àwọn yẹn mọ̀ ah ẹ̀sìn tóbi o ìgbà tí wọ́n bá tó gbà ní òtò mọ̀ rírì sùmọ́tẹ́ bá wò lọ́ọ̀kan bá wà pé ah, ah ìbílẹ̀ ayé la wà ká lè máa mánéjì ara wa tó bá dàlí kí a máa ń kọ́ nítorí pé tó bá dàlí kí a máa á kórìíra wa nítorí ẹ̀ kábẹ̀ kan kórìíra wa nítorí ẹ̀ látàyé ń bì sọ́bodì jẹ́ nìyẹn. ta ló wà ta ló jẹ́ mùsùlùmí kò bọ̀rọ̀ wọn bọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀ ìyá ń bẹ fún wọn ìyá wọn bọ̀rọ̀ tí wọn bọ̀rọ̀ sí wọn bọ̀rọ̀ àwọn afáàkàn kan tí bẹ́ẹ̀ àwọn fúnra ara wọn tẹ́ bá lè gbẹ́ kòtò tẹ́ bá dẹ̀ ń dọ́rọ̀ wọ́n gba mọ́là wọ́n mọ̀ yá mùsùlùmí náà kàn wá gbẹ wọ́n dàrọ̀ àgbẹ̀ wọ́n rà ṣe so kò ní màmá ti ṣe báyìí àwọn sì ti ṣe lánàá so ó tán wọ́n bọ̀ ṣe nǹkan mílẹ̀ yín ẹ̀ mọ́ tẹ́wọ́n abilẹ̀ dùn náà gàgà ó gbé yín àfa ẹ̀ wá ẹ̀yà akíndélé bá wọ́n ti ń dẹ́sẹ̀ síwájú ọlọ́run wọ́n dẹ̀ ní kó bá wọn wájú ọlọ́run. sàwọn àlekọ̀ntìlá ìbéèrè tèmi ni pé program kan bẹ tí àwọn eh, service kan bẹ tí àwọn ìjọ kan táwọn group kan rẹ́ńdà àwọn paga so tí yẹn bá lówó ní àkáǹtì ẹ tí ò lè lọ sí báńkì yóò mú atm ẹ lọ sọ́dọ̀ wọn mo fẹ́ gba iye báyìí mo fún ó lè jẹ́ pé lórí one thousand twenty twenty naira ni wọ́n máa gbà ń bẹ̀ so àwọn wò pé business ni bẹ̀rẹ̀ àwọn wò pé ṣé ó ráì torí pé bí wọ́n bá rẹ́ńdà service tó jẹ́ five thousand owó tí wọ́n máa gbà ó máa yàtọ̀ service kan náà wọ́n dẹ̀ rẹ́ńdà ẹ̀yàn fẹ́ transfer nísìnyí bí wọ́n ṣe transfer twenty thousand náà lè transfer hundred thousand ní báńkì bẹ̀t àwọn owó tí wọ́n máa gbà lórí àmọ́ǹtì yẹn yóò yàtọ̀ wọ́n máa bẹ̀sẹ̀ lórí number of thousands tí ó wà nínú kíni ẹ̀ pé ṣé mùsùlùmí lè ṣerú òwò báyìí alákọ̀ọ́ni ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn òṣìṣẹ́ ìjọba àwọn scheme kan wà tó jẹ́ pé wọ́n máa ń yọ àwọn owó kan nínú owó oṣù wọn wọ́n lè máa yọ bí ẹ̀mẹrin lọ́dún so wọ́n ń pè ní end well so tí wọ́n bá wá parí service tí wọ́n bá rí ó fún wọn ní dọ́bù owó yẹn so ṣé ìyẹn náà ṣé ó tọ̀nà. náà mo ti gbọ́ question yìí so question tí wọ́n kọ́kọ́ béèrè ó rẹ̀ pé mi máa ń pa rẹ̀ lọ títí ṣùgbọ́n mo rí pé ẹnìkan fi sẹ́ndì owó sí mi rí nínú owó àwọn ọmọ ilé kéwù ó lé kí n bí wọ́n ti sọ yẹn kí n sáré lè mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n bí ti ṣàlàyé yìí ó tún máa nídìí kí ìwádìí ó tún wà lórí ẹ̀ dáadáa gẹ́gẹ́ mi rò pé bẹ́ẹ̀ ọ̀rọ̀ báǹkì ti di rọrùn ní àlámọ̀rí pé tó bá yẹ pé ó bá jẹ́ ẹni tó wà educated lẹ́yìn kó mú fóònù ẹ̀ kó di transfer kó ṣe lọ́fẹ̀ẹ́ sí i so wọ́n ti sọ di rọrùn dáadáa wíwọ́n yẹn ọ̀ṣẹ̀ lọ́sọ́dọ̀ ẹnìkan ṣùgbọ́n gbogbo anàkọ́lá lè jẹ́ ẹni tí ó lè wà nírú ipò báyẹn tẹ́ pé àní lè mú fóònù wa ká fi lè ṣe àwọn nǹkan báyẹn tí wọ́n bá rẹ̀ nìkan tí yóò bá mọ nǹkan tó lè gbé fóònù fẹ́ nìkan tí yóò mọ ibi tó do kọrí sí tó ní kẹ́nìkan bó ń transfer ṣàpẹ́ ẹni ọkọ transfer sọ́dọ̀ ara rẹ̀ náà kó tó wà transfer sọ́dọ̀ ẹ̀ tó ní kó wà transfer sí so wàhálà kan nìyẹn tó yẹ pé torí ìyẹn àwọn calendar service wọ́n ń ṣe tó máa ń ṣe wàhálà tó yẹ pé owó wàhálà wọn ni wọ́n ń gbà kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀ so sùgbọ́n tó yẹ pé àbòsí kan bá wà ń bẹ́ẹ̀ ẹni wàá tó náà bá mọ̀ nípa ọ̀rọ̀ àlámọ̀rí owó dé bí ọ̀rọ̀ banking system so òun ló lè mọ kí ni ẹ̀ dáadáa so èmi ò ní lè dáhùn rẹ̀ lọ́rọ̀ rẹ̀ títí pé bẹ́ẹ̀ nǹkan tí wọ́n ń ṣe ó jẹ́ àrọ́mù àbí ó jẹ́ kí ni o àlàálẹ̀ ṣùgbọ́n wọ́n tó bá fẹ́ sí lọ jẹ́ mùsùlùmí lọ béèrè dáadáa wá wá ẹnìkan tó jẹ́ pé ó mọ̀ nípa ẹ̀kọ́ tí ẹ bá lè ṣàlàyé dáadáa làá tó lè dáhùn rú àwọn nǹkan báyìí kí ló dé èèyàn lọ síbi kí ní atm tí wọ́n gbé lẹ́lẹ́ ṣé atm ògì sí ẹ̀sán dẹ̀. ok. tó bá jẹ́ pé tí wọ́n ń torí ẹ̀ ṣiṣẹ́ nìyẹn fún pé àwọn èèyàn kan kú nira ọmọ bá kí nira ọmọ máa ṣẹlẹ̀ sí wọn tí wọ́n bá nídìí owó kò sí tó burú tó gbá náà máa wá láti wá gba owó wọn máa ṣe gbogbo ẹ̀ wọ́n máa gba òṣìṣẹ́ wọ́n máa fóṣìṣẹ́ yẹn lówó ẹni tí ó jókòó síbẹ̀ yẹn ó máa gbowó ni so látara bẹ́ẹ̀ wọ́n ní láti gba owó lọ́wọ́ àwọn èèyàn so iṣẹ́ yẹn ò ní burú báwọn. kò yẹ kí wọ́n máa ṣe báyẹn ó yẹ kó jẹ́ pé iṣẹ́ kan èèyàn bá gba ten million kò bá gba kínní so iṣẹ́ kan péré kó jẹ́ pé owó kan ni èèyàn máa san ṣùgbọ́n tẹ́yìn náà bá tún wá wò ó náà tẹ́yìn náà bá tún wá wò ó ó ní pé ìgbà tí wọ́n fẹ́ lọ gba owó wá tí wọ́n fẹ́ gbowó wá nísìnyí owó tí wọ́n gbé wá wọ́n máa wo iye owó tí wọ́n ná sí àtẹni tó máa jókòó iye tó fẹ́ gbà òun náà máa wò abẹ́ ni ni wọ́n lè lọ gbé owó wá láyé mẹ́ta ibo náà fẹ́ sí owó yẹn lé lójúmọ́ ní ẹ̀kan làwọn fẹ́ máa ṣe kí nìyẹn lọ so kasi afu lori lórí àmójúkú eléyìí o nítorí wọn lè ṣe náà ni wọn ṣe yẹn ṣùgbọ́n kí wọ́n kàn jẹ́ kó máa mọ so wọn kò fún wọn so ìjọba nǹkan tí ń ṣe obìnrin àwọn èèyàn lọ́wọ́ ni ó gba owó lọ́wọ́ wọn ó dẹ̀ fún wọn lówó tó lékún ju owó wọn lọ eléyìí o kò sí wàhálà kankan bẹ́ẹ̀. àwọn kan ló dalẹ̀ wọn wá máa gba owó lọ́wọ́ èèyàn kí ló owó táwọn fún wọn lé lórí yẹn kí ló dé wọn fún wọn lé lórí ètò orújú yẹn kò yé mi o bí wọ́n ti ṣe so ẹ̀yin lẹ́wàá lọ wádìí pé ṣé ń fowó yẹn ṣiṣẹ́ ni ṣé bá ń fi ṣiṣẹ́ kí wọ́n morúkọ ẹnì kọ̀ọ̀kan kí wọ́n má bá fi èlé rẹ̀ sí ọ̀tọ̀ sọ̀kọ̀ yẹ kí wọ́n ṣe báyìí kí wọ́n kàn máa fún lówó kò yẹ kó rí bẹ́ẹ̀ kéèyàn má da sírù nǹkan báyìí ó ti rújú náà ó ìbéèrè ìbéèrè. Assalamu alaikum èèyàn kan bí mi ní question kan wá ní màá bi ustaz wa fún àlàyé tó kún rẹ́rẹ́ ẹni yẹn nígbà tí àwọn wà ní school wípé àgbọ́yé tó ń gbọ́ yé lórí ọ̀rọ̀ fọ́tò yíyà òun ni pé táwọn bá yà ìpè táwọn bá kípo ẹ̀ pé kò ṣẹ̀ṣẹ̀ fún so wá ní àwọn ti ya àwọn píìsì kan gbà yẹn àwọn fẹ́ ṣe àwọn lọ ṣe ptp matric kínní ó wá ní àwọn píìsì yẹn wà ń lé ipe but nsìn ń tó wá ń gbọ́ pé ní pé Islam ó gbègilè pé ṣé kóun wá lọ yá ni àbí ẹ̀rí tóun ti gbọ́ ní skul yẹn ó fẹsẹ̀ múlẹ̀ so lábẹ́ bẹ́ẹ̀ èmi náà wá fẹ́ béèrè question kan mo gbọ́ nínú lecture wípé nsìn lórí facebook mo lè wà pẹ̀lú èèyàn kan kí n wá post ẹ̀ pé èmi pẹ̀lú stars lágbájá àwa ń bí báyìí níbi one hour ago so wọ́n á ní pípòst irú kíní bẹ́ẹ̀ wípé bí ìgbà téèyàn ya fọ́tò náà ni kí ni stars wà lè bá wa sọ sí. so ìbéèrè yín ní ráńpẹ́ lórí kẹ́mi ilé fẹ́ ìbéèrè púpọ̀ òun náà ni pé fọ́tò kẹsì nǹkan tó dáa kẹ́ni ó mú kó lọ́ọ́ fàáyà àbí kó súnná sọ àṣàlàyé lẹ́yìn fún wa. ẹlẹ́ẹ̀kejì torí pé kíni ó ní àwọn wàhálà tó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú fọ́tò gan àlìjánu àmọ́ ti bẹ̀ láti ṣe àwọn aburú fáwọn èèyàn kọ́dà àwọn tó ń wà abú wọn a máa mú fọ́tò èèyàn tó fi ṣèyàn léṣe sọ tí ó ṣe nǹkan tí ó pé nǹkan tó ń ṣẹlẹ̀ ni tí ó sì èméjì bẹ́ẹ̀ kódà ní àbá ń wo tẹ́lì nínú ilé màláìka ò ní so ó dìbò àdéhùn àbá tó pa tv yẹn bẹ̀ tv ò kì í ṣe àrọ́ọ̀mù kékeré yẹn ó wò ó so táwòrán bá ti wà nínú ilé àwọn màláìka tí wọ́n máa ń wá láti wá jẹ́ màláìka tó rahama wọn ò ní wọnú ilé yẹn ibùkún ẹgbẹ́ tv lè yẹn wò so gbogbo àwọn afọ àná mọ̀ bẹ́ẹ̀ ìpè mọ̀tẹ́yìn bá ti pa ẹ̀kọ́ sọ pé wá sọ pé tẹ́lì wá jẹ́ àrọ́ọ̀mù tó bá jẹ́ pé nǹkan tẹ́yìn bá ń wò níbẹ̀ tó bá jẹ́ nǹkan tó dáa kò wàhálà kankan bẹ́ẹ̀ sọ ẹni tó sọ pé òun àti lágbájá wà níbì kan téèyàn sẹ́ndì ẹ̀ lórí nǹkan tó jẹ́ pé agbédání yìí sọ tí wọ́n jẹ́ pé nǹkan táwọn èèyàn lè wo ni kò sí nǹkan tó burú mbẹ́ sọ pé nǹkan táwọn èèyàn lè wo ìgbàdẹ́ bá tó print ẹ̀ out ìgbà náà ló tó di wàhálà ìgbàdẹ́ pé nǹkan tó pé kọ̀ da téèyàn lè wo ni ìgbà náà ni ó jẹ́ nǹkan àrọ́ mu wallahu alam náà. sọ kúrò ní pé a máa lọ.